الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون والله وبا وبا تي بلو ونور وصوادي وجوني ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú súrọ̀tù Dhariyah kí a ó tó bẹ̀rẹ̀ Ah, ọlọ́run ọba mímọ́ ni fún ọlọ́run ọba tí kìí ṣe àṣìṣe mímọ́ ni fún ọlọ́run ọba tí ó mọ gbogbo nǹkan aláṣìṣe ni àwọn ẹ̀dá ọlọ́run ọba kí ó jẹ́ kí ayé àṣìṣe wa ká lè tún ṣe ah, lánàá a sọ ọ̀rọ̀ nípa orúkọ ọmọ alhanun alhanun adúpẹ́ ah, fọ́lọ́n tí kó jẹ́ kí a máa rí àṣìṣe wa kí a lè tún níbi mo ti ń ṣe eh, tí mo ti ń ṣe àbẹ̀wò lórí ìbéèrè ẹni tó béèrè lórí kóbìnrin kó ka Quran láìsí gèlè lórí ẹ̀ àti àdífì tí wọ́n ní àwọn ti kà á lọ́lọ́run bá sì jẹ́ kí n rí ó kọ Hanun yẹn kò nìkan wọ́n tó pè ní al-um al ẹni pé so immediately mo ṣe rí ọkọ̀ náà tí mo copy ẹ̀ lọ sórí dictionary ló bá sì mú ìtumọ̀ ẹ̀ wá ní ètò pọ̀ nínú àwọn ìtumọ̀ tó mú wá ó ní pé alhanun hanun ó pè ní sympathetic ó ní pé àánú hanun ó pè ní passionate hanun ó pè ní pitiful merciful loving a jẹ́ pé ó kọ tó ní ìtumọ̀ tó dáa ni so ọlọ́run bá kí ó tún wá ṣe so ẹsẹ̀ albishir pé hanun ó kọ tó dáa ni ó lè jẹ́ pé sífà torí àpèjúwe ni àpèjúwe náà ohun tó dáa náà ni ọlọ́run ọba kí ó jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jẹ́ ókọ tá a sọ wọ́n èyí tá a sọ ní aláàánú ọlọ́run jẹ́ kó láàánú àwọn òbí ẹ̀ Naam, wa qawma Nuhin min qabl innahum kanu qawman fasiqin ọlọ́run ní apá ìjọ Nuh ìjọ annabi Nuh apá wọn náà rẹ̀ síwájú ìjọ annabi àjọ thamudawa innahum àwọn àjọ annabi Nuh kanu qawman mukhalifina li amrillah wọn kìí pa òfin ọlọ́run ọba rẹ̀ kharijina an ta'ati wọn kì í sọ ìwọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé wà qawmu Nuhin min qablu innahum kanu hum azlamu wa atgha bá a ṣe pa àwọn ìjọ sámúdáwá rẹ bẹ́ẹ̀ la pa ìjọ ànábì Nuh la pa wọn náà rẹ torí pé wọ́n jẹ́ àwọn ìjọ tí wọ́n ṣe àbòsí wọ́n sì kọjá ẹnu àlà níbi kí wọ́n máa ṣe ìbàjẹ́ ay wa ahlaka qawma Nuhin ọlọ́run ní apá ìjọ ànábì Nuhu rẹ ṣùgbọ́n níbi ọlọ́run ò sọ kí ni ó fi pa wọ́n rẹ́ ṣùgbọ́n aya al-Qur'an ó ṣàlàyé bóun ni ọlọ́run ṣe pa ìjọ ànábì Nuhu rẹ kí ni tó fi pa wọ́n rẹ́ gbogbo ẹ̀ ní aya mi ló ṣàlàyé sí títúmọ̀ al pẹ̀lú Qur'an ó ní ìtumọ̀ tó dáa jù ibùmí ọlọ́ni wa qawmu nuhin lamma kadhabu rusula aghraqnahum ìjọ ànábì nuh nígbà tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n pe òjíṣẹ́ wọn lópùrọ́ aghraqnahum àtẹ̀wọ́n rì sínú omi òkun ọlọ́run tún sọ ń bomi pé falabitha fihim alfa sanatin illa khamsina aman فأخذهم الطوفان وهم ظالمون النبي نوح ó gbé pẹ̀lú ọdún 95 years 9, 905 uh, years 950 years alfa sanatin uh, ọdún igba kan na alf ní Yorùbá <laughs> one thousand ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún ní one thousand ó dín àádọ́ta náà fàákọ́dà wọn tùfáàní lọ́lọ́n bá gbá wọn mú pẹ̀lú omi tùfáàní wọ́n hùn zalimun torí pé wọ́n sàbò sí wọ́n borí ara wọn sí ọlọ́run tún sọ ń bómi pé wa nasarnahu minal qawmi alladhina kadhabu bi ayatina ṣùgbọ́n ànẹ́bì òun a ṣe ìrànlọ́wọ́ fún un akóyọ kúrò nínú àwọn tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ innahum kawanu qawma su'in torí pé èèyàn abú ni wọ́n fa aghraqnahum ajma'in làbá tẹ̀ wọ́n rì gbogbo wọn pátá irú àwọn àyà báyìí wọ́n pọ̀ tí wọ́n ṣàlàyé kí ni tí ọlọ́run ọba tó fi tẹ ìjọ ànábì Nuhu rẹ̀ and then a sọ pé ànábì Nuhu ó gbé pẹ̀lú wọn ní Eh, ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta ah, a rí pé ọdún tó pọ̀ ni tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gba ẹ̀sìn Islam wọn ò sì gbọ́ ọ̀rọ̀ Ànábì Nuh ọlọ́run sọ ń bómi pé qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara falam yazidhum du'ai illa firara ipe ọlọ́run ọba o mo ń pe àwọn èèyàn mi lóru àtọ̀sán ìpè tí mò ń pè wọn ò kò kò lé nǹkan kan kú fún wọn ju pé kí wọ́n máa wọ́n máa sá fún mi lọ wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adanihim ìpè gbogbo ìgbà tí mo bá pè wọ́n torí ikú ó lè rí àforíjìn rẹ̀ wọ ọlọ́run ọba kò sí tí wọ́n ń ṣe ju pé wọ́n fọwọ́ di etí wọn kó lè má gbọ́rọ̀ mi wastakshaw thiyabahum wọ́n fi aṣọ wé orí wọn torí kún tẹ̀lé kún lè má rí ni wa asarru wastakbaru istikbara wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tí wọ́n ń ṣe lọ wọn ò sẹ́wọ́ wọn dúró níbi ìwà ẹ̀ṣẹ̀ wọ́n wá ṣe àgbẹ́rùgbọ́n rí wọ́n ṣègbéraga sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ọlọ́run tún sọ níbòmí pé qala Nuhu rabbi innahum asawni ó ní ìwọ ọlọ́run ọba wọn ọ̀gbọ̀rọ̀ mi o wattaba'u man lam yaziduhu maluhu wa waladuhu illa khasara wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé tí ò lè lé nǹkan kan kún fún wọn wọ́n ń sin òrìṣà tí ò lè lé kún fún wọn níbi ọmọ àbí níbi owó àyàfi kọ́ máa kó ìkùtà bá wọn àti òfò wa makaru makran kubbara wọ́n bẹ̀rẹ̀ sí pètè oríṣiríṣi àwọn ète tó tóbi torí kún lè pa mírun so anẹ́bìnú ní irú pé tó pè wọn tí wọn gbọ́ ọbẹ̀ lọ́run kọ́lọ́run bá pa wọn rẹ́ oni kọlu látàdàrúnà afọn wà látàdàrúnà àlìhátàkùn wà látàdàrúnà wàdàn wà lásùwáàn wà láyàgúta wà yàúkọ wà nasrọ wọ́n wá ń sọ fún àwọn èèyàn wọn àwọn tí wọ́n tán nípò tí wọ́n lówó tí wọ́n lọ́lá wọ́n ń sọ fún àwọn tálíkà yìí pé ẹ gbọ́dọ̀ fi ọlọ́run ọba yín lẹ̀ òrìṣà tẹ́ ń bọ ẹ̀pọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ torí ànábì nù ẹ má ṣe fi wọ́dẹ̀n ẹ má fi ilẹ̀ ẹ má fi sùwọ́ àná lẹ̀ àti yahook àti nafrọ̀ gbogbo wọn pátá ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ẹ má bọ wọn ẹ má fi wọ́n lẹ̀ torí ọ̀rọ̀ ànábì nù wa qad adallu kathira láti bi ara ilé wọ́n ṣì ọ̀pọ̀lọpọ̀ lọ́nà wala tazidi adh-dhalimina illa dalala ànábìnú ọlọ́run má ṣe ṣe nǹkan kan àlékún kan fún alábòsí àyàfi ìṣìnà so ànábìnú ó gbé pẹ̀lú wọn ní iye ọdún yìí léè tó pọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ò gba ọ̀rọ̀ ọlọ́run ọba nígbà tí ìparun dé ọlọ́run ó ṣe wáyé fún ànábì nù wípé kí ó kọ́ ọkọ̀ ojú omi torí pé tí ìparun náà bá dé àwọn tí wọ́n wà ní ọkọ̀ ojú omi yìí àwọn nìkan ni wọ́n ní parun pẹ̀lú àwọn tí wọ́n parun ọlọ́ni wa uhiya ila nuhin أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون àwa ṣe wáyìí fún ànábì nù ipe má ṣe ro kan pé àwọn yìí wọ́n ṣe ìmánì pẹ̀lú rẹ̀ wọ́n gbàgbọ́ àyàfi àwọn tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ náà àwọn náà ni wọ́n gbàgbọ́ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n àwọn tó ń pè wọn ò ní gbọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà má ṣe banújẹ́ lórí wọn àti tí wọ́n ń ṣe wasna'il fulka bi a'yunina wa wahyina wa la tukhatibni fil ladhina zalamu innahum mughraqun lọ ṣe ọkọ̀ ojú omi àwa láàfihàn ọbó òṣìṣẹ́ àwa láàrán ọlọ́ lórí ṣíṣe rẹ̀ bẹ́ẹ̀ ni ìsọwọ́ ma wà pẹ̀lú rẹ̀ nígbà tó ma ń ṣiṣẹ́ náà torí pé ìparun wọn ti dé wayasna'ul fulk anábì inú bẹ̀rẹ̀ sí ṣe ọkọ̀ ojú omi wa kullama marra alayhi mala'un min qawmi àwọn ọlọ́lá àwọn onípò àwọn olówó nígbàtí wọ́n bá ń kọjá anábì inú ti ń ṣe ọkọ̀ ojú omi nígbàtí wọ́n bá kọjá anábì inú ti ń ṣe ọkọ̀ ojú omi sakhiru min wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ qala in taskharu minna fa inna naskharu minkum tẹ́ ẹ bá ń fi wá ṣe yẹ̀yẹ́ lónìí nílé ayé nípa pé a pa òfin ọlọ́run ọba mọ́ fa inna naskharu minkum àwa náà ń bọ̀ wá fi yín ṣe yẹ̀yẹ́ nígbà tí ìparun bá dé àti lóòjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kama taskharun gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń ṣe yẹ̀yẹ́ فسوف تعلمون من يأتيه عذاب يخزي ويحل عليه عذاب مقيم ẹ̀ ń bọ̀ wá mọ̀ ta ni ìjìyà ìjìyà oní ìwọ̀sí àti ìyẹpẹrẹ tí ń bọ̀ wá bá eléwo ni ìjìyà ẹlẹ́ta eléro àti ìjìyà láíláí lóòjọ́ gbẹ̀lẹ̀ akíyàmà tí ó gbé ni àbẹ́yìn à ń bọ̀ wá mà hátà ìdájá amúrùnà nígbàtí àṣẹ wa dé tí ìparun náà dé wà fáàrọ̀ tẹ̀nù àwọn ojú ibi tí omi ètí yọ àádẹ́ta naturally omi ò lè yọ ń bẹ̀ torí pé bí bí bakery ta kọ́ ní ìsìn ta ṣe ihò tá à ń kóná máa torí àti àti bake búrẹ́dì lomi bá bẹ̀rẹ̀ sí yọ nírú àyè náà àmì pé ìparun dẹnu qulna lọ́lọ́n bá sọ fún ànábì Nuh ihmil fiha min kulli zawjayn ithnayn mú nínú gbogbo àwọn nǹkan àwọn àwọn tá a dá ní dábàá oríṣi méjì akọ àtabo múnú wọn lọ sí inú ọkọ̀ ojú omi torí pé kò sí ẹni tí ó kù lórílẹ̀ mọ́ àti àwọn àwọn ìyáàlì rẹ̀ àwọn aráalé rẹ̀ illa man sabaqa alayhi alqawl àyàfi àwọn tọ́lọ́run bá ti ní wọ́n parun tẹ́lẹ̀ nù wọn wa man àti gbogbo ẹni tó bá gbàgbọ́ nù wọn ní kí wọ́n wọnú ọkọ̀ torí pé ẹni tí ó sí nínú ọkọ̀ yìí lónìí gbogbo wọn ìparun ní ọba wọn wa ma amana ma'ahu illa qalil ṣùgbọ́n àwọn owó náà ni wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn èèyàn bíntín ni díẹ̀ àwọn ará ilé ẹ̀ àtúnfi àwọn èèyàn díẹ̀ nínú àwọn aráàlú tó gba ànẹ́bì ní òhùgbọ́ ó ní lànẹ́bì ní òbá ń sọ fún àwọn èèyàn àti ẹranko tó mú wọnú ọkọ̀ ojú omi irkabu fiha ẹ wọnú ọkọ̀ ojú omi náà bisimilahi majoroha pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba ni ó fi rìn wọ́n mùrùsáhà pẹ̀lú orúkọ ọlọ́run ọba náà ni ó fi dúó inna rabbi la ghafuru rahim ọlọ́run ọba mi aláforíjì ni fún gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ̀rọ̀ mi tó wọnú ọkọ̀ yìí rahimun oníkẹ́ni yóò tún kẹ́yìn lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe àṣìṣe tẹ́lẹ̀ gbogbo ẹni ó wù nínú yín tó fẹ́ ronú padà lónìí ẹ wọnú ọkọ̀ ọlọ́run ni wàhíyà tajiri bíhìm fi mọ́ọ̀dìn kẹ́lìjìbàn nígbàtí omi náà dé ọlọ́run wá ní kí omi ọmọ máa yọnú kó kómi ó sì máa rọ̀ lókè nígbàtí omi tòkè àti tilẹ̀ tó papọ̀ ní gbogbo nǹkan bá bẹ̀rẹ̀ sí wó nígbàtí ẹsẹ̀ omi tó bẹ̀rẹ̀ sí máa bọ̀ wá bí òkè náà ó pe ọmọ rẹ̀ ipe ìwọ ọmọ mi ò wàkánà fi ma'zilin òun ọ̀wọ́nú ọkọ̀ ọlọ́ta kété lẹ́gbẹ̀ẹ́ ànábìnú wa ń pè máa bọ̀ wá máa bọ̀ wá ya bunayya arkab ma'ana máa bọ̀ wá wọnú ọkọ̀ pẹ̀lú wa wala takun ma'al kafirin má ṣe wà pẹ̀lú àwọn kèfèrí ó ní àà sa'awi ila jabalin ya'simuni minal ma ẹ máa lọ́ntí èmi ò ní wọkọ̀ màá lọ dúró lórí àpáta tó gaun ni so kò sí tí ó mú mi omi ò lè dọ́dọ̀ mi ọlọ́ni la asima al-yawma min amrillah illa man rahim kò sí ẹni kankan tí nkankan tí ó sọ àbí nkankan tí ò ní jẹ́ ó parun lónìí o àyàfi ẹni ọlọ́run bàbá kẹ́ tó wà nú ọkọ̀ yìí ó pé pé pé kò gbọ́ wa hala baynahuma ó ní ẹsẹ̀ omi ló bá yà wọ́n ó gbóhùn dìnà ó darí ọkọ̀ síbòmíì fakana minal mughraqin ló bá wà nínú àwọn tí wọ́n parun a jẹ́ pé kìí ṣe ìyàwó ànábì Nuh nìkan ló di kèfèrí àti ọmọ rẹ̀ náà ẹ̀ríbi tọ́lọ̀ máa ti ń dá àwọn ẹrú rẹ̀ wò ìyàwó àtọmọ wọn wà nù kèfèrí wàkílà ya ardu bla'i nígbà tí gbogbo nǹkan parun tán ọlọ́run wá sọ fún ilẹ̀ ìwọ́lẹ̀ ibla'i ma àkì gbé omi tó tó ń yọ láti inú rẹ̀ gbé mi wàyá sàmà ìwọ òkè akli'i ìwọ náà dá omi dúró wàgídọ̀ máa ti dúró ohun tí a ti kọ́lẹ̀ ipáṣẹ nù tá a pa wọ́n run pátápátá tí ò sí tó ṣẹ́kù lórí ilẹ̀ àyàfi àwọn tó ń wà nù ọkọ̀ wastawat ala judi ọkọ̀ yìí lọ́ba lọ dúró lórí òkè lórí òkè lórí àpáta wàkílà bu'dan lil qawmi adh-dhalimin làbá sọ pé ègbé omi kọ́ máa jẹ́ fún gbogbo àwọn alábòsí tí wọ́n kọ̀ tí wọ́n pa ti ànẹ́bì náà sọ bí ọlọ́run ṣe pa wọ́n rẹ̀ nìyẹn wọ̀nádánú rọ́bàhù nígbàtí wọ́n dúó tán tí gbogbo nǹkan ti lọ́ọ̀lẹ̀ anábì onú ọba bẹ̀rẹ̀ sí ronú ọmọ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ti mọ̀ pé ìyàwó òun tẹ́lẹ̀ dáàmà kò nígbàgbọ́ ṣùgbọ́n ma èèwà wọ ọlọ́run tó ṣe ìlérí wípé ó yọ pẹ̀lú àwọn ará ilé mi pé wọ́n ọlọ́run ọba ò inna ibni min ahli ọmọ mi òun náà wà nú àwọn ará ilé mi wa inna wa'daka alhaq ìlérí rẹ alkawari rẹ òdodo ni wa anta ahkamul hakimin ìwọ ló nídàjọ́ tó dá ẹjọ́ ju gbogbo onídàjọ́ lọ ọlọ́run ni ìwọ nù innahu laysa min ahli ọmọ tó rí òun ò sí nú àwọn tí mo ṣe alkawari pé ń kò yọ ọ wà nú ilé rẹ ni ṣùgbọ́n ọ wà pẹ̀lú àwọn kèfèrí innahu amalun ghayru salih iṣẹ́ tí ọ̀dá ní ṣe tí wọ̀rùmọ̀ fala tas'alni ma laysa laka bihi ilm torí di èyí má ṣe bí mi léèrè tó nímọ̀ lórí inni a'idhuka an takuna min al-jahilin torí di èyí èmi ń ṣe wáàzí fún ọkọ má ṣe wà nínú àwọn àwọn aláìmọ̀kan anábìnú ìwọ ọlọ́run mọ̀sádìọ́ an as'alaka ma laysa li bihi ilm kí n bí ọlọ́rin tí mi ọmọ wà ilà tàfínì tí o bá lè ṣe àforíjì fún mi lórí tí mo béèrè wàtàrhámnì kọ kẹ́mi akùn mìíràn kọ́sìrì màá wà nínú àwọn tó dẹni òfò so ọlọ́run a sọ fún ànábì Nuhu pé ẹ sọ̀kalẹ̀ bí sàlámì pẹ̀lú àlàáfíà látọ̀dọ̀ wa àti àlùbáríkà tó pọ̀ wà àlà umami mímọ̀ máa kà àlàáfíà yẹn àti àlùbáríkà yẹn kọ́ ma bá gbogbo àwọn àlùmọ̀ tó wà pẹ̀lú rẹ̀ yìí ni pé àwọn àwọn èèyàn oríṣiríṣi náà wà nù wọn kì í wá sí pé gbogbo ẹni ọ wà nù ọkọ̀ yun gbogbo wọn náà ni wọ́n gbàgbọ́ ṣùgbọ́n ọlọ́run kó wọn yọ torí pé wọ́n gbà ọ̀rọ̀ ànábì Nuh lọ́lọ́run fi ní wà umamun àti àwọn ìjọ kan nù wọn tá a mọ̀ ìpalábòsí ni wọ́n سنمتعهم ثم يمسهم منا عذاب أليم a fi a fi wọ́n lẹ̀ lórílẹ̀ kí wọ́n gbádùn díẹ̀ títí ìgbà tí a fi mú wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkẹyàmọ̀ táwa fi ìyà ẹlẹ́ta eléèrò jẹ wọ́n ọlọ́ni tilka min amba ilghaib eléyìí ni àwọn àròyìn àwọn àròyìn kọ̀kọ̀ tá à ń fún wọ anabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn àlùmọ̀ rẹ̀ nuhiha ilayka tàǹsì wáyé rẹ̀ fún ọ ma kunta ta'lamuha anta wala qaumi ikọ̀ mọ́tẹ́lẹ̀ ìwà àtàwọn àwọn àlùmọ̀ rẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ ẹ̀ mọ ìtàn náà pẹ́ẹ̀pẹ́ min qablu síwájú ká tó sọ ìtàn náà fún yín hadha fasbir innal aqibata lil muttaqin torí ìdí èyí ẹni sùúrù ìgbẹ̀yìn tó dáa ọ wà pẹ̀lú àwọn olùpáyà ọlọ́run ọba so bí ọlọ́run ọba bó ṣe pa ìjọ ànábì Nuh bó ṣe pa wọ́n rùn nìyẹn àwọn àyàfi àwọn tí wọ́n wà nínú ọkọ̀ àwọn nìkan ni wọ́n ṣẹ́kù lórílẹ̀ ayé náà. والسماء ni wàsàmà ilẹ̀ ààfò òkè sánmà khalaqnaha wa atqannaha àwa la dá sánmà náà tá a sì ṣe ẹ̀dá rẹ̀ tó dáa a ṣe tó lágbára wa banaynaha bi aidin akọ níkọ tó lágbára kò sí nǹkan tó lè mí tó ń ti pé kò lópò tó mu dání nǹkan ò lè mí àyàfi pẹ̀lú àṣẹ wa wa inna la a sì ṣe tó fẹ́ẹ̀ tó láyè ní gbogbo etí eléyìí fi hàn pé sẹ́mà ọ̀fẹ́ ju ilẹ̀ lọ torí pé sẹ́mà ó gbolẹ̀ mọ́lẹ̀ ni ó gbé ilẹ̀ sínú ni so sẹ́mà yun ọ̀fẹ́ ju ilẹ̀ ẹlẹ̀ lọ. and then a ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá sẹ́mà ní súrà tó kọjá ọlọ́run sọ wípé afalam yanduru ila as-sama'i fawqahum kayfa banaynaha ṣé àwọn èèyàn ewòye ni kí wọ́n gbójú sókè kí wọ́n wo sánmà lókè wọn bóòlà ṣe kọrí a antum ashaddu khalqan am as-sama' banaha rafa'a samkaha fasawwaha ṣé lágbára jù ni ìṣẹ̀dá yín lọ lágbára jù ni àbí ìṣẹ̀dá sánmà léè kọ́ tá a gbé sókè tí ò sí nǹkan kan tó mú dání tó sì dúró so níbi ẹni tí ò bá mọ̀ ibi tọ́lọ̀ ti ní wàsàmá bànàyìnáhà bí aidin kí ni ó túmọ̀ rẹ̀ sí náà yóò túmọ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ ipe ọlọ́run bá fi ọwọ́ rẹ̀ dá sánmà ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ torí pé áìdì níbí ó ní agbára ní lédè lárúbáwá ọlọ́ni wa ayyadnahu bi ruhil qudus akínlẹ́yìn ẹni pé tẹ́hùn kíyàn lẹ́yìn pẹ̀lú kíni pẹ̀lú agbára bi ruhil qudus pẹ̀lú rúhì onímímọ́ ẹni pé Jibril so aidiyun ondowanbi wa ayyadinahu so atahid oni aidi níbi agbára ọlọ́run sì sọ ń bò mí pé wa banayna fawqakum sab'an shidada akọ́ òkè akọ́ lókè yín akọ́ tó lágbára so ìtumọ̀ rẹ̀ níbi ọlọ́ni wa inna la a sì kọ́ sánmà náà a ṣe ní sánmà tó fẹ̀ àfáàní wa hadha yadullu ala anna as-samawati akbar bi kathirin min al-ard eléyìí fi hàn pé àwọn sánmà wọ́n fẹ̀ wọ́n tóbi ju ilẹ̀ ẹlẹ̀ lọ ní pípọ̀ èyí ni pé fífẹ̀ rẹ̀ tóbi ju ilẹ̀ ẹlẹ̀ lọ torí pé ó kó ilẹ̀ sínú ni naam wal-arda wal-arda farashnaha ọ̀rọ̀ ni wal ardo ilẹ̀ ẹlẹ̀ farọ̀ṣìnà àtẹ òun náà àdá wa tẹ ní títẹ́ tó yẹ pé kò lè máa mì torí pé kí ni a fi àwọn òkè a fi rì mọ́lẹ̀ fa ni'mal mahidun èyí ni pé kíkẹ́ àti ẹ̀yìn fún ẹni tó ṣe ẹ̀dá náà kíkẹ́ àti ẹ̀yìn kọ́ máa bá ẹni tí ó ṣe ilẹ̀ ẹlẹ̀ náà ẹni pé ọlọ́run ọba so ó tọ́ka fi ẹ̀yìn fún ọlọ́run tí ó dá sánmà àti ilẹ̀ àìjàlnáhà lakum firash a fi ilẹ̀ asọ́ di ìtẹ́ fún yín tàhúnà ilayha léètẹ́ máa padà sí ní gbogbo ìgbà bá lọ tẹ́ bọ̀ tẹ́ ń wá tẹ́ jẹ lọ wàtàtàmà wàtàmàtàhúnà biha léètẹ́ máa gbádùn pẹ̀lú ẹ̀ ọlọ́ni lam yaj'alha Allahu ta'ala sa'batan wala sahlatan ọlọ́run kọ ilẹ̀ náà kò sí ní ilẹ̀ tó lágbára tó yẹ pé ẹ̀ nílé máa tẹ̀tẹ̀ bá ń tẹ̀ yọ́mọ ta ẹsẹ̀ yín ni wàlá sahlatan ọlọ́run sì dákọ́ rọ̀ tẹ́ bá ti ń tẹ̀ ẹ́ máa tẹ̀rì ni ọlọ́run dá ní wàtò sẹ́kẹ̀sẹ́kí láàrin kò le bẹ́ẹ̀ sì ni kọ̀rọ̀ torí pé kọ́ máa lè jẹ́ àǹfààní fún yín tó bá pò le ni bómi bá gbogbo orú omi tá a lè rọ̀ lé lórí kò lè rọ kò lè yọ nǹkan ẹ̀gbìn jáde àbí èèyàn lè gbé nǹkan lórí àpáta kọ́lọ̀ wa dálẹ̀ ilé náà kọ́ pé gbogbo àpáta ni bóò láti lè fẹ́ mọ́ gbé nǹkan a lè gbé nǹkan kan lórí ẹ̀ àbí kọ́lọ̀ wa dá kọ́ wa dàbí ẹrẹ̀fọ̀ gbogbo bí a bá tẹ̀ àfi ká máa rí inú ẹ̀ a rí pé kò lè sígbádùn lórí ilẹ̀ náà bó láti fẹ́ kọ́lé sórí ẹ̀rẹ̀ fọ̀ so ọlọ́run ṣe ní ọlọ́run dá ní dídá tó dá ọlọ́run ni huwa alladhi ja'ala lakumul arda dhalula famshu fi manakibiha wa kulu min rizqi wa ilayhin nushur àwa la ṣẹlẹ̀ fún yín ní dídá tó yẹ pé asetọ́ da gbogbo ntẹ́ tó bá wù yín lẹ́ẹ̀lẹ́sẹ̀ lórí ẹ̀ torí pé àwa là ń pa aláṣẹ torí dẹ̀ ẹ máa rìn lórí rẹ̀ bó ṣe wù yín ẹ máa jẹ nínú arísìkí tí ń mú jáde ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀dọ̀ mi náà lẹ́ padà sí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wa min kulli shay'in. wa gbogbo nǹkan pátá ọlọ́ni wa min kulli shay'in gbogbo nǹkan pátá khalaqna zawjayn a dá wọn lóríṣi méjì akọ àti abo la'allakum tadhakkarun bọ́yẹ́ yìí o lè járe kọgbọ́n fún yín tẹ́ fi gba ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ wa min kulli shay'in min ajnasil gbogbo nǹkan tẹ́ ń rí tí ń bẹ lórílẹ̀ ayé ọlọ́run ni khalaqna naw'ayni mukhtalifayn a dá wọn lóríṣi méjì ni likay tatadhakkaru qudratallah torí kẹ́ẹ̀lì mọ́ tẹ́ẹ̀lì mọ́ rántí agbára ọlọ́run àti ipò rẹ̀ wa ta'tabiru kó lè máa jẹ́ wáàsí fún yín gbogbo àwọn nǹkan tá a dá yìí a dá wọn lóríṣi méjì torí pé kí mọ̀sọ́lẹ̀ àǹfààní àti àjọgbépọ̀ kó lè ṣe déédéé ìbájẹ́ pé àwọn Yorùbá ní bí ẹnìkan ọba jẹ́ àgbò kẹ́nìkan ó jẹ́ ewúrẹ́ àní lè gbé torí pé a fẹ́ kanra wa pa ṣùgbọ́n Ọlọ́run ṣe ọ̀kan lábo Ọlọ́run ṣe ọ̀kan ní akọ torí kí ilé ìjọgbé kó lè ṣe déédé mọ̀sọ́lẹ̀ kó lè máa wà láàrin ara wa àǹfààní oríṣiríṣi bákan náà ni gbogbo àwọn dábà àwọn hayawan Ọlọ́run dá wọn lákọ àti abo gẹ́gẹ́ bí ọlọ́run ṣe pé yá ayọ̀ nàásù inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'il lita'arafu ẹ̀yin èèyàn o adáyín lákọ àtàbò a sì ṣe yín lọ́lọ́kan ọ̀jọ̀kan èdè àti ìran lita'arafu torí pé kẹ́ lè bá máa dára yín mà ọlọ́run annabi adam ọlọ́run dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ alápọ̀nlé ọwọ́ rẹ̀ mímọ́ min gairi abin wala ummi kò sí bàbá kò sí ya ọlọ́run fún rẹ̀ ló dá hawawu ọlọ́run dá láti ara annabi adam bila um kò sí ya so a lè pé annabi adam ni bàbá rẹ̀ ọlọ́run sá dá láti ara annabi adam wa isa ibn maryam isa ọmọ maryam ọlọ́ndà kò níyà a kò ní bàbá oníyà àmọ́ gbogbo àwọn ẹ̀dá yòókù pátá ọlọ́ndà wọn ni láti ara akọ àti abo so àwọn tí wọ́n láwọn fẹ́ máa fẹ́ akọ ara wọn àwa máa bó ni wọ́n ti máa bímọ àwọn abo tí wọ́n ń fẹ́ra wọn àmọ́ bó ni wọ́n ti máa bímọ ìjápá ìbá jẹ́ pé àwọn bàbá wọn fẹ́ra wọn ni àmọ́ bí wọ́n ṣe bí àwọn torí ìdí èyí gbogbo nǹkan pátá ọlọ́run dá wọn lákọ àti abo nǹkan nìkan kọ́ kódà nature ọlọ́run dá gbígbẹ ó dá tútù ọlọ́run dá òtútù ó dá gbígbóná ọlọ́run dá ìntọ́rọ̀ ó tó le oríṣiríṣi nǹkan ọlọ́kọ̀ ọ̀jọ̀kan bọ́lọ̀ ń ṣe dá wọn ní zaujeni nìyẹn so ayé èèyàn ẹ ronú ẹ wòye sí ntọ́lọ́wọ́n dá la'allakum tadhakkarun torí pé kẹ́ ẹ lè bá a máa ṣe ìrònú pìwàdà kẹ́ ẹ mọ ògbó ọlọ́run ọba àti agbára rẹ̀ torí pé èèyàn nígbàtí èèyàn bá wo wòye sí ohun tí ọlọ́run ọba dá ó máa ń lékún ìmáni èèyàn ni ọlọ́ni kò lè ń rúrú mẹ́dà fi sàmáwá ti wà lábí وما تغني الآيات والنذر عن القوم لا يؤمنون àwọn tí wọ́n ní kí ànábì wọn kó mú áyà wá kó mú àmì wá táwọn ó fi mọ̀ pé ọlọ́run ọba lọ́rán wọn ọlọ́run ni èkí ni tí wọ́n ń wá mì fún ṣebí sámànù lókè wọn kún ó wò ilẹ̀ ní lábẹ́ wọn kún ó wò àwọn ọlọ́kan jọ̀kan tọ́lọ́run ọba dá káàkiri àwọn tó sọ̀ráǹdì wọn kún ó wò eléyìí ti tó fún wọn ní áyà wọn ọ̀sẹ̀sẹ̀ níìdì àti mú ọ̀sẹ̀sẹ̀ níìdì àti mú àmì kankan wá fún wọn ṣùgbọ́n wa ma tubni al-ayatu wan-nudhuru anil qawmi la yu'minun gbogbo àyà tó wulẹ̀ ó mú wá gbogbo kìlọ̀ tó wulẹ̀ máa ṣe kò ní sáǹfààní fẹ́ tí ò ní ìmánì ọlọ́run sì ṣe ìṣára nínú al pé sanurihim ayatina fil afaqi وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق آفي آمي آية آفي هما لوكي أتيلي títí dé ara wọn gan á fi áyà hàn wọn títí wọn fi tí wọn fi mọ àmọ̀dájú pé òótọ́ ni ọlọ́run ọba òótọ́ ni òjíṣẹ́ tí ọlọ́run ọba rán ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn wọn ò ṣe ìgbàgbọ́ so ìdínú tí ọlọ́run ọba tó fi pa wá láṣẹ àti máa wo òye sí ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ ká máa ronú sí bọ́lọ́run ọba ṣe dá wọn so that yóò fi ṣe àlékún ìmánì fún wa ọlọ́run sì yin gbogbo àwọn tó máa ń wo òye báyìí ọlọ́run ní inna fi khalqi samawati wal ardi wa ikhtilafi al-layli wan nahar wal fulki allati tajri fil bahr bima yanfa'u an-nas وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخرة بين السماء والأرض لآيات لقوم يعقلون ọlọ́run ní ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ ìṣeníyàtọ̀ alẹ́ àti òru ọkọ̀ ojú omi tí ń rìn lójú lórí òkun tó yẹ pé àwọn èèyàn wọ́n ń ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ omi tá à ń sọ̀kalẹ̀ láti sánmà tọ́lọ̀ ń jẹ́ kí omi yẹn kó ṣe ẹ̀mí fún ilẹ̀ tí ilẹ̀ yìí sì ń yọ àwọn nǹkan oríṣiríṣi jáde tí wọ́n ń jẹ tí wọ́n ń mu àti gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń dà sórí ilẹ̀ ní oríṣiríṣi ẹranko bọ́lọ̀ ń ṣe ń darí atẹ́gùn síbí sọ́hùn ẹ̀sùn òjò bọ́lọ̀ ń ṣe ń darí ẹ̀ síbí sọ́hùn bọ́lọ̀ ń ṣe ṣe sánmà yẹn tọ́lọ̀ ṣe ní ohun tí ń gbọ́rọ̀ sọ́lọ́ tí ò ṣubú lé wọn lórí kọ́pa wọn àbí ilẹ̀ tí ọ̀yanu kó gbé wọn mì ọlọ́run ní la ayatin àríwòye ni fún wọn lè qawmi ya'qilun àyàfi pẹ̀lú àwọn tí wọ́n bá lọ́pọlọ tí wọ́n lè ronú ọlọ́run bá tún yìn wọ́n bò mí pé inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahari la ayatin li ulil albab الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ọlọ́run ni dájúdájú ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ àti ìṣeníyàtọ̀ òru àti ọ̀sán àríwòye ni fún gbogbo ẹni tó bá mọnú rò fún gbogbo ẹni fún gbogbo ọlọ́pọlọ àwọn tí wọ́n rántí ọlọ́run ọba nídúró níbẹ̀rẹ̀ kódà bí wọ́n bá sùn pẹ̀lú ẹ̀gbẹ́ wọn wọ́n rántí ọlọ́run ọba wọ́n sì ń ronú bí ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ wọ́n wàá máa sọ pé wọ́n ọlọ́run ọba ò ma khalaqta hadha batila gbogbo àwọn ẹ̀dá tó ṣe yìí ò ṣe lásán subhanak bí má fún ìwọ ọlọ́run ọba faqina adhaban sọ wa kúrò níbi ìyáná ẹ rí i pé ẹ̀yìn ni fún gbogbo àwọn tí wọ́n bá máa ń ronú nípa ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ tí wọ́n sì padà sọ́dọ̀ ọlọ́run ọba wọn tí wọ́n yin ọlọ́run ọba wọn tí wọ́n ṣàfàmọ́ àfọ̀mọ́ ọlọ́run ọba wọn fún gbogbo àwọn nǹkan tí wọ́n rí níbi ìṣẹ̀dá ọlọ́run ọlọ́run ni fàfẹ́rù. fàfẹ́rù ila Allah inni lakum minhu nadhirun mubin. torí ìdí èyí gbogbo àwọn tata sọ fún yín nípa àwọn àjọ tá a parun ẹ ó rí i pé àwọn tí wọ́n lágbára agbára wọn ò ṣe wọ́n láǹfààní àwọn tí wọ́n pọ̀ pípọ̀ wọn ò ṣe wọ́n láǹfààní gbogbo oríṣiríṣi àwọn tí wọ́n rò pé ọlọ́run ṣe fún wọn gbogbo nǹkan náà kò ṣe wọ́n láǹfààní láti má parun torí ìdí ẹ̀yin náà tí ìjìyà ọlọ́run ọba bá dé ẹnìkan tó lè darí ìjìyà náà kù sí torí ìdí ẹ sá lọ sọ́dọ̀ ọlọ́run ọba láti sadi ìyá ọlọ́run ọba ọlọ́run ọba tá à ń sá lọ sọ́dọ̀ rẹ̀ tó ẹ́ náà là ń sá fún ẹ̀gbọ́rú ẹ̀rí ẹni à ń sá fún ọ̀dọ̀ rẹ̀ náà minhu nadhirun mubin torí pé èmi ń ṣe ìkìlọ̀ fún yín èyí ni pé ẹ sá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá ìkẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ fún ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú títẹ̀lé ànábì láti ṣiṣẹ́ pẹ̀lú ohun tí ànábì tó payé láṣẹ torí ìdí èyí mo ń ṣe ìkìlọ̀ fún yín wa rasulullah sallallahu alaihi wasallam sallam idha hazabahu amru naza'a ila salat wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sallam gbogbo ìgbà tí nǹkan bá ti dààmú ẹ̀ tí nǹkan bá rújú tí ẹ̀rù bá àbí ìbànújẹ́ kan ànábì máa ń sá láti lọ kírun ni torí ìdí èyí lànàbì fi ń sọ fáwọn sàábì rẹ̀ pé nígbà tí wọ́n wà ní nílé àjò wípé ẹ dúró ẹ ṣe wá nísinmi pẹ̀lú ìrun ẹ ó rí i pé ìrun à ń kí ni iṣẹ́ là ń ṣe tó ti bẹ́ẹ̀ ìsinmi lọ ànábì sallallahu alaihi wasallam pé tó gbogbo òpá tí nǹkan bá ti da ànábì sallallahu láàmú ìrun ni máa ń kí eléyìí ni fàfirú ila Allah ẹ sá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo nǹkan tó bá dà yìí láàmú ẹ lọ sọ fọ́lọ́run ọlọ́run ọba sì gbọ́ yín. نعم ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير ولا تجعلوا مع الله إلها آخر ẹ má ṣe gbé ọlọ́run ọba kan sílẹ̀ kẹ dàpọ̀ mọ́ ọlọ́run ọba ọba ọba ọba lógo lè ṣe kẹ wàá mọ́jọ́ máa sìn wọ́n pọ̀ mo ń ṣe ìkìlọ̀ fún yín níbi eléyìí la taj'alu ma'a Allahi ma'budan akhar ẹ má ṣe jẹ́ kí olùjọ́sìn mi àmín ẹ̀ǹtẹ́ jọ́sìn fún mi yàtọ̀ sọ́lọ́n kẹ́ ẹ máa jọ́sìn fún pẹ̀lú ọlọ́run ọba yálà ère ni igi ni oòrùn ni òṣùpá ni ànábì ni gbogbo nǹkan tí wọ́n máa tí wọ́n máa sìn yàtọ̀ sí ọlọ́run ọba ẹ wọ́n lẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba nìkan ṣoṣo. So -so bákan náà kódà owó ẹ má ṣe sin owó kẹsìn ilé ayé kẹ parun sínú ẹ̀ torí pé ọlọ́run pé àwọn tó yẹ pé gbogbo ògbà owó owó owó náà ni ọlọ́run pé wọ́n ànábì ni wọ́n ń sìn ni torí pé ànábì ni ta'isa abdu dinar wa dirham wal qatifa wal khamis in uti radiya wa illam yu'ta sakhita ipe ó ṣòfò ẹni tí ń bọ dinar tí ń bọ náírà àbí dọ́là ó ṣòfò ẹ̀ntọ́ ẹ pé aṣọ ní ń bọ gbogbo orú aṣọ bó ti wù lọ jáde yóò wọ owó yóò sì rà tí ó bá ti kò ti gbádùn ẹ̀ntọ́ ẹ pé gbogbo orú nǹkan gbádùn tó bá ilé jáde àfi tó rà ń ti ń wánu tí ó bá ti kò ti gbádùn tó bá rówó ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ wàá gbà fọlọ́run tí ọba bá rí ó bínú sọ́lọ́ ni so bígbà tí ń sin àwọn nǹkan ni ọlọ́run bá kó sọ wa nú ẹ̀ so àdíìsí wá fi hàn pé kì í ṣe pé gbogbo ẹni tí ń bá ń sin nǹkan ọ̀sìn míì ní ń sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run à ń sin lọ́ngbà míì tó sì jẹ́ pé à tún ń sin nǹkan míì tá a mọ̀ nínú àwọn nǹkan tá à ń fẹ́ nínú àwọn nǹkan tá à ń fẹ́ tá a kó wọn lé gbàtọ́ pé báwa bá ti rí wọn àti ìgbádùn ìjọsìn náà ni ṣùgbọ́n ìjọsìn yẹn ó lè yàtọ̀ síra wọn níbi pé òmíì ní máa yọ̀yàn kúrò nínú ẹ̀sìn Islam omi èèyàn ó sì máa jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó ti ṣe kèfèrí sọ́lọ́run ọba gbogbo méjèèjì ìparun náà ni ọlọ́run bá kó sọ wa ń bẹ̀ inni lakum minhu nadhirun mubin èmi ń ṣe ìkìlọ̀ fún yín ìkìlọ̀ tó hàn a ó rí pé ọlọ́run ọba ó rí píìtì áyà yìí inni lakum minhu nadhirun mubin lẹ́ẹ̀mejì torí kí àwọn èèyàn kí wọ́n lè ronú pìwàdà lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba kí wọ́n mọ̀ ọlọ́run ọba ó ní ọba ológo lè ṣe kàdáàdìká. إلا قالوا ساحر أو مجنون كما كذبت قريش نبينا محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí àwọn ìjọ má ṣe pé ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam nírọ́ báà náà ni má àtàlẹ́dínà min qablihim min rasulin gbogbo àwọn tí wọ́n wá síwájú àwọn ìjọ kùrẹ́ìṣì báwọn náà ṣe pé ọ̀rọ̀ ànábì wọn nírọ́ nù gẹ́gẹ́ bí àwọn kùrẹ́ìṣì náà ṣe pé ànábì sallallahu alayhi wa sallam ló pòrọ́ so gbogbo ẹnikẹ́ni tó bá wá gbogbo òjíṣẹ́ tó bá wá fún wọn nǹkan náà ni wọ́n jọ ń sọ ọ̀rọ̀ kan náà ni wọ́n sì ń sọ pẹ̀lú in tí wọ́n máa ń sọ ní pé sáhírùn òpìdán àwọn majinun abẹ́ ní tí ó rí rẹ̀ ò pé bí wọ́n ń pe ànábì wọn ni tó gbọ́ àwọn tí wọ́n ti wá síwájú àwọn ìjọ Quraysh irú báwọn Quraysh ti pe ànábì sallam ní òpìdán bẹ́ẹ̀ làwọn náà pe òjíṣẹ́ tó Ọlọ́run rán sí wọn lópìdán gẹ́gẹ́ bí wọ́n ṣe pe ànábì sallam ní aláìlọ́pọlọ bẹ́ẹ̀ làwọn náà pe òjíṣẹ́ tí ọlọ́run rán sí wọn láláì lọ́pọlọ ìdínú tọ́lọ́run fi sọ wípé àtàwàsọ òbí àtàwàsọ òbí ọlọ́run ni àtàwàsọ òbí sí wọ́n ti ẹ̀ ṣe àsọtẹ́lẹ̀ fúnra wọn tó fi jẹ́ pé ọ̀rọ̀ wọn dọ́gba àwọn ìjọ àkọ́kọ́ àti àwọn ìjọ kẹ́yìn níbi jíjá ọ̀rọ̀ ànábì wọn nírọ́ nǹkan náà ni wọ́n jọ ń sọ ṣé wọ́n ṣe àsọtẹ́lẹ̀ fúnra wọn ni àbí ṣé wọ́n ti ẹ̀ bára wọn pàdé lásìkò kan tí wọ́n á jọ ṣe mítìn pé báyìí láti máa sọ fún gbogbo ànábì tán bá rántí wa àbí wọ́n sí àwọn ti ẹ̀ wá kọ tí wọ́n kọ́ ọ́lẹ̀ tó gbogbo ẹni ọba dẹ́ o tọ́lọ́mbà ti rún jíṣẹ́ sí yín tẹ́ máa sọ ni ọlọ́ni bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe àsọtẹ́lẹ̀ fún wọn ṣùgbọ́n ọkàn ẹ̀mí ń lọ papọ̀ nígbà tẹ́mi sì ti papọ̀ ń so iṣẹ́ wọn náà yọ papọ̀ dóòlè ni ọlọ́ni balhum qawmun taghun ọlọ́ni wọn wọn ò ṣe àsọtẹ́lẹ̀ fúnra wọn ṣùgbọ́n gbogbo wọn olùkọjẹ́ ẹnu àlà ni wọn nígbà tí iṣẹ́ wọn ti ti dọ́gba ó di dandan kọjá pé ọ̀rọ̀ wọn náà dọ́gba ọlọ́run sọ ń bomi pé kadhalika qala alladhina min qablihim mithla qawlihim tashabahat qulubuhum gẹ́gẹ́ bí àwọn eléyìí bí wọ́n ti sọ bẹ́ẹ̀ làwọn náà tún àwọn tí wọ́n rí kọjá àwọn náà sọ wọ́n pàdé pẹ̀lú ara wọn ṣùgbọ́n ọkàn wọn òun ló jọra tọkàn bá sì ti jọra ọ̀rọ̀ náà jọra so ìdínú tó fi jẹ́ pé gbogbo wọn wọ́n ń pe ànábì wọn ní òpìdán wọ́n ń pe ànábì wọn ní wèrè náà. فتول عنهم فما أنت بملوم torí ìdí èyí gbójú kò lára wọn má ṣe wo gbogbo tí wọ́n ń sọ ìwọ kìí ṣe tí ẹni èébú ìwọ ànábì sallallahu alaihi wasallam ó kìí ṣe ẹni èébú وذكر فإن الذكرى تنفع المؤمنين torí ìdí سي ṣe wáàzí torí pé wáàzí yẹn ó máa ń وما خلقت الجن والإنس إلا ليعبدون نعم ọlọ́ni وما خلقت الجن والإنس إلا ليعبدون àwọn èèyàn àti àlìjẹ̀nú ọlọ́run ní mi ò dá wọn àyàfi kún ó lè máa jọ́sìn fún èmi ọlọ́run ọba liyabudun níbí àwọn àfà wọ́n ṣe ìyapa ẹnu lórí ìtumọ̀ rẹ̀ apá kan nínú àwọn àfà wọn ni ma khalaqtuhum illa liyabuduni as-su'ada'u minhum wa ya'sini ash-shiqa'u minhum ọlọ́run ní mi ọ̀dá wọn àyàfi kọ́ pé àwọn olórí ire nu wọn mọ jọ́sìn fún mi àwọn olórí ibú nínú wọn wọn mú wọn ní kọ wọn kọ wọn ní gbọ́ tèmi gẹ́gẹ́ bí ọlọ́run sì sọ ń bò mí pé wà in yakfur biha haula'i faqad wakkalna biha qauman laysu biha bikafirin táwọn eléyìí tí wọ́n bá kọ̀ tí wọ́n ya kèfèrí a ti gbé fáwọn ẹlòmíì táwọn ò ní di kèfèrí tiwọn àwọn gbàgbọ́ so àwọn tán bá jó lóríire wọ́n gbàrọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n sì máa jọ́sìn fọlọ́run àwọn olórí ibú àwọn ò ní jọ́sìn fọlọ́run gbogbo bó ti wulẹ̀ rí kẹ́ẹ̀ṣe wọn ò ní jọ́sìn apá kan nú àwọn àfà wọ́n sọ wípé ìtumọ̀ ni pé ay illa liyuqirru li bil ubudiyya taw'an aw karhan ipe mo dá wọn àti kèfèrí inú wọn àti múmìnì inú wọn gbogbo wọn pátá ni wọ́n jọ́sìn fún mi bó ti wulẹ̀ orí àwọn múmìnì wọ́n jọ́sìn fún mi pẹ̀lú ìyọ̀dálẹ́mi wọn àti ẹ̀dùn ọkàn wọn ni wọ́n fi máa jọ́sìn fọ́lọ́run ọba wọ́n gbà fọ́lọ́run wọ́n sì ń jọ́sìn fọ́lọ́run ṣùgbọ́n kèfèrí àwọn jọ́sìn fọ́lọ́run pẹ̀lú tílẹ̀s pẹ̀lú tílẹ̀s wọ́n jọ́sìn fọ́lọ́run ọ̀nà tọ́lọ́run fi máa tílẹ̀s wọn ọ̀pọ̀ nínú ẹ̀ ọlọ́run sọ nínú Al-Qur'an ipe bògì wọn gan ń jọ́sìn fọ́lọ́run àbí ń bo ni bògì wọn wà ilẹ̀ ẹlẹ̀ ni ó wà so wọ́n ń jọ́sìn fọ́lọ́run pẹ̀lú bògì wọn bọ́lọ́run sí sọ́ńbò mi àwọn afáà ní oríṣi ọ̀nà ọ̀nà ọlọ́run máa fi tíláàsì kèfèrí láti jọ́sìn fọ́lọ́run kèfèrí tó wà níbi tí ti ń ṣẹbọ sọ́lọ́ ń báyìí ní ìsìn kò fẹ́ kúrò níbi ìjọ́sìn yìí ọlọ́run sì tú tíláàsì rẹ̀ kúrò lọ ṣe tí ọlọ́run paláṣẹ àti lọ ṣe ẹni tí ń wo bọ́ọ̀lù tó yẹ pé bọ́ọ̀lù ni ọlọ́run ọba rẹ̀ lásìkò òun gan ni ń wo bọ́ọ̀lù ọ̀hún wọ́n pèrun kò dìde wọ́n kírun tán kò dìde wọ́n ti jẹ tíìmù tí tọ́ àbí àwọn tíìmù tí ń sọ̀pọ́ọ̀tì ganan jẹ ń dùnnú rẹ̀ ń dùn bẹ́ẹ̀ ni gbọ̀nsẹ̀ dé yóò dìde àbí ò ní dìde pẹ̀lú tílẹ̀sì ó dìde ọlọ jẹ́ ìpè ọlọ́run ọba àbí ta ló dá akọ́ máa gbọ́nsẹ̀ ṣe bọ́ ọba ni so lọ́lọ́kan ọ̀jọ̀kan ààyè tọ́lọ̀ tí máa tílẹ̀sì àwọn èèyàn láti jẹ́ pé sí nature ó di dandan wọ́n jẹ́ pé rẹ̀ ìjọsìn ni fún ọlọ́run ọba ìdínú tọ́lọ̀ fi sọ pé walillahi yasjudu man fi samawati wal ardi taw'an aw karhan wa dhilaluhum bil ghuduwi wal asal ọlọ́run ọba ni gbogbo tí ń bẹ ń sánmà àtilẹ̀ ni wọ́n ń forí kanlẹ̀ fún àwọn míì ń forí kanlẹ̀ pẹ̀lú yọ̀dá láti ọkàn wọn àwọn míì sì ń forí kanlẹ̀ pẹ̀lú dólè tílẹ̀s àfi wọn forí kanlẹ̀ náà torí pé òbògì wọn gán forí kanlẹ̀ fọlọ́run láàárọ̀ àtìrọ̀lẹ́ ọlọ́ni afa ghayra dinillahi yabghun وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون ṣé ọlọ́run ọba míì ni wọ́n ń wá àbẹ́sìn ọlọ́run ọba míì ni wọ́n ń sìn léyìí tó jẹ́ pé gbogbo in ti ń bẹ ń sámà àti ilẹ̀ pátá ọlọ́run ọba ni wọ́n gbà fún wọ́n lè gbà fọ́lọ́run ní gbígbà tulas wọ́n sì lè gbà fọ́lọ́run ní gbígbà ẹ̀dùn ọkàn wọn ni wọ́n fi gbà fọ́lọ́run ṣùgbọ́n ó di dandan kí wọ́n gbà fún ọlọ́run ọba ńgbò òjò bá dé ẹnu lòun ń ṣiṣẹ́ tó òun ní òun ṣe disco òun ò ní kú ò ńgbò òjò bá dé ṣé gbogbo wọn ò ní sá lọ àwọn míì wọ́n sá lọ gan wọ́n fi gbogbo àwọn nǹkan tó ń fi ṣe disco wọn lẹ̀ wọ́n jẹ́ pé ọlọ́run àbí wọn ò jẹ́ pé ta lọ́rọ̀ jù ṣe bọ́lọ́run ọba ni tó di dandan wọ́n jẹ́ pé ọlọ́run ọba bó wù wọ́n bí òwù wọ́n. Fìràhùn nígbà tó kọ̀ tí ò ṣe tọ́lọ́run ọba ó sì pera rẹ̀ lọ́lọ́run dánwò ǹjẹ́ òun náà kò di mùsùlùmí bí ó di mùsùlùmí ó tó kú ṣùgbọ́n mùsùlùmí rẹ̀ ò ṣe láǹfààní ó ní àmẹ́ntù annahu la ilaha illa alladhi amanat bihi banu israel wa ana minal muslimin ipe mo gbàgbọ́ pẹ̀lú pé kò sí ẹni wọ́n tọ́ka jọ́sìn fún àyàfi ọlọ́run ọba tí banu israel àti musa tí wọ́n jọ́sìn fún lèmi náà jọ́sìn fún wa ana minal muslimin èmi náà wà nú àwọn tán jupa ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run ṣùgbọ́n nígbà tó rí parun ń bò rí parun ń lo sẹ́lẹ̀ so eléyìí náà túmọ̀ pé gbogbo tí ń bẹ lókè àtilẹ̀ pátá ọlọ́run ọba ni wọ́n jọ́sìn fún wọ́n lè jọ́sìn fún ọlọ́run pẹ̀lú ẹ̀dùn ọkàn wọn wọ́n sì lè jọ́sìn fún ọlọ́run pẹ̀lú tilas. àwọn afáàmì wọn ní ìjọ́sìn tí ọlọ́run gbà lérò ń bí ó ní àdánwò wípé ọlọ́run dá gbogbo ẹ̀dá pátá láti dán wọn wò ni eléwo ni ó ṣe dáadáa nínú wọn gẹ́gẹ́ bọ́ ọlọ́run sì sọ ń bò mí pé huwa alladhi khalaqa as-samawati wal-arda fi sittati ayyamin wa kana 'arshuhu 'ala al-ma' liyabluwakum ayyukum ahsanu 'amala ọlọ́run ọba òun ló ṣẹ̀dá sánmà àti ilẹ̀ ní ọjọ́ mẹ́fà ó sì dúó lórí àlàáràṣí rẹ̀ tó fara balẹ̀ láti máa dán yín wò eléwo nù yín o ní òṣìṣẹ́ rẹ̀ so níbí wọ́n ní hikma tí ọlọ́run fi dá sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹnú ẹ̀ pátá torí àti dán wọn wò ni so eléyìí ó túmọ̀ sí ìbáàdà tọ́lọ́run wí àdánwò ni ọlọ́run ni alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ọlọ́run dá ikú ó sì dá ìsẹ̀mí torí àti dán yín ni eléwo ni ó ṣe rere nù yín so a ó rí pé ìṣẹ̀dá wa òun náà ní ń jẹ́ ìṣẹ̀mí kúkú wa òun náà ní ń jẹ́ kú so nígbàtá wà lábẹ̀míyun ọlọ́run dán wa wò síwájú ká tó kú eléwo ni yóò jọ́sìn fọ́lọ́nù wa tí ó ṣe tí ó ṣe sẹ́ẹ̀rẹ́ ìbòmí ọlọ́ni inna ja'alna ma 'ala al-ardi zinatan laha linabuluwahum ayyuhum ahsanu amala a ṣe gbogbo tí ń bẹ lórí ilẹ̀ a ṣe lọ́sọ̀ fún wọn torí àti dán wọn wò eléwo ni ó ṣe rere nu wọn so ìdínú tí wọ́n fi sọ pé ìjọsìn tọ́lọ́run wí ń bí ni ẹni ó bá páàsì àdánwò ni ó jọ́sìn fọ́lọ́run ọlọ́run kò sí wá nu wọn ẹni tí ó bá páàsì tó fẹ́ẹ̀lì ó ní òní jọ́sìn fọ́lọ́run ọlọ́run kò sọ wá ń bẹ̀. Naam. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون ọlọ́ ni lẹ́yìn ìgbà tí mo dá wọn torí kún ó lè jọ́sìn fún wọn kún ó lè jọ́sìn fún ọ̀wọ̀ ọlọ́run ọba ọlọ́run ni mi ò fẹ́ kí wọ́n fún mi lárísìkí kankan kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ wọn mi ò sì béèrè pé wọ́n fún mi lóúnjẹ pàpà wa ana ar-raziq èmi lẹni tí ń fún wọn al èmi mò ń bù wọn lẹ́bùn gbogbo tó wá wù wọn lórí ilẹ̀ ayé fa huwa subhanahu ghayra muhtaju ila khalq ọlọ́run ọba ò ní bùkátà sí gbogbo ẹ̀dá tó dá bal humul fuqara ilayhi àwọn ni tí wọ́n ní bùkátà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo àyè ní gbogbo àsìkò fàwúwà khaliquhum ọlọ́run ọba ló dá wọn wa raziquhum olóhùn fún wọn lárísìkí ọlọ́run ọba yìí kún ní ghani ọba tó ọba ọlọ́rọ̀ ni kò ní bùkátà sẹ́nìbọ̀dì ya ayyuhan nasu antumul fuqara ila Allah wallahu huwal ghaniyyul èèyàn ẹ̀yin lẹ ní bùkátà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ò ní bùkátà lọ́sọ́dọ̀ ẹnì kankan torí pé ọba ọlọ́rọ̀ ni ọba tá a dúpẹ́ fún ọlọ́run ni inna Allaha ọlọ́run ọba ọba àso ó nìkan ṣoṣo ni ẹni tí ọba ọlọ́rọ̀ tó yẹ fún gbogbo àgbáyé pátá oníjẹ fún wọn almutakaffalu bí aqwatihim òun ló tọ́jú tí wọ́n jẹ́ ẹlẹ̀ tíwájú kó tó dá wọn dhul quwwatil matin ọlọ́run ọba lágbára tó lágbára ju gbogbo agbára lọ la yuqhar wala yuqali kò sẹ́ni ó lè túláàsì ọlọ́run ọba kò sẹ́ni tó lè borí ọlọ́run falahul qudra wal ọlọ́run ọba lọ́ba ó ní agbára àti ògo àti ṣe ọlọ́run ọba ló gbogbo ẹ̀ náà فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون wọ́n mọ̀ wulẹ̀ máa sọ pé kọ́lọ́run mú ìjìyà náà wá kọ́lọ́run mú ìjìyà náà wá ní kíákíá kíákíá fa inna lilladhina zalamu dhanuban mithla dhanubi ashabihim ay alladhina zalamu bi takdhibi an-nabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn tí wọ́n kọjá ẹnu àlà tí wọ́n ṣàbòsí tán pé ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam nírọ́ wọ́n ní ìpín nínú jìyà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti ré kọjá nù wọn síwájú wọn báwọn náà ṣe ní ìpín ìjìyà wọn bẹ́ẹ̀ làwọn eléyìí ní ìpín ìjìyà wọn ntọ́kẹ́ yàtọ̀ nú ẹ̀ ni pé a fi àwọn eléyìí a fi wọ́n lẹ̀ títí dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pọ́lọ́n ti ṣe alkawari fún ànábì sallallahu alayhi wa sallam ipe òun ò ní pa ìjọ ànẹ́bí sáà òun ò ní pa wọ́n run nípa àwọn ẹ̀kan ṣoṣo ṣe pa àwọn yòókù rẹ̀ òun ó fi wọ́n lẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ṣùgbọ́n nǹkan wá wà tọ́lọ́run ọgbà fánàbì ọlọ́run ní ìjìyà tí wọ́n pé ara wọn náà ni wọ́n máa jẹra wọn yà mùsùlùmí àti mùsùlùmí náà ni wọ́n jalè owó ara wọn kò sí tí wọn ò ní ṣe fúnra wọn wọn ò ní ronú pé mùsùlùmí làwọn eléyìí ń ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ ó kúkú ń ṣẹlẹ̀ táwọn náà rí onú lẹ́gbẹ̀ẹ́ wa ọlọ́run bá kọ́sọ́ àti àwọn ìyáàlì wa gbogbo bí ó ṣẹlẹ̀ sí ọlọ́run bá kọ́rọ́ wọn lójú kó mú gbogbo fìtínà ikú ńlẹ̀ so gbogbo àwọn tí wọ́n ṣe àbòsí sọ́lọ́run tí wọ́n já ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam nírọ́ àwọn náà wọ́n padà wá wọ́n padà wá bọ̀ wá jìyà irú ìyàtọ̀ ọlọ́run jẹ àwọn ẹni àkọ́kọ́ òun náà ni ó jẹ àwọn ẹni ìkẹyìn ọlọ́run kó sọ wa ọlọ́run sọ láàyè ibòmí àti àwọn àyàt tó pọ̀ ọlọ́run ni qad qalaha alladhina min qablihim fama aghna anhum ma kanu yaksibun fa asabahum sayyi'ati ma kasabu walladhina zalamu من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين ọlọ́run ni irú táwọn èèyàn sìn tí wọ́n sọ sí ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn tó rí kọjá àwọn náà ti sọrú ẹ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n rò páwọn ní lágbára àtowó àtọmọ gbogbo ẹ̀ ò ṣe wọ́n láǹfààní nígbà tí ọlọ́run ọba dé so aburú tí wọ́n ṣe ìjìyà aburú wọn dé bá wọn so àwọn eléyìí náà ìjìyà aburú wọn ń bọ̀ wá bá wọn kò sẹ́ni kankan tí wọ́n ràn wọ́n lọ torí pé wọn ò lè lágbára ọjọ́ ọlọ́run ọba lọ naam ọ̀wọ́ ìlú. so gbogbo àwọn tán kó nǹkan ogun jọ tó yẹ pé kò sí ebi tí ń pa wọ́n ju ebi kí wọ́n máa pààyàn lọ wọ́n wọnú ìlú wọ́n pa gbogbo ẹni ọba wà nú ẹ̀ akọ àtabo ọmọdé àtàgbà kí wọ́n dúnbù wọn àwọn náà ọlọ́run ọba ń bọ̀ wá mú wọn torí pé kí wọn ò ní ránú ayé inú ilé ayé ọlọ́run ní fawailu lilladhina kafaru min yawmihim alladhi yu'adun ègbé oní fún gbogbo ẹnikẹ́ni tọkọ̀ tí ó tẹ̀lé ọba tó ṣe kèfèrí sọ́lọ́run lóòjọ́ tí ọlọ́run tó ti ṣe ìlérí rẹ̀ tó ti ṣe pé yóò ń bọ̀ wá lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọjọ́ náà ó wà ó ń bọ̀ ó ti fẹ́ dé fawailu lilladhina kafaru minan nar ọlọ́run tó sọ ń bò mí pé ègbé ni fún gbogbo ẹni tó ṣe kèfèrí sọ́lọ́run nínú náà fawailu lilkafirina min adhabi shadid ọlọ́run ní ègbé ni fún gbogbo kèfèrí nínú iná ìjìyà ẹlẹ́ta eléro wailu yawmaidhin lil mukadhibin ègbé ni fún gbogbo ẹni tó já tó pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ lóòjọ́ náà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wailu yìí a sọ sẹ́yìn nínú súra tó kọjá pé àwọn àfà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní alhalak ashadid èyí ni pé ìparun tó tóbi tó le kókó àwọn àfà mọ́ ní wọ́n ní huwa wadin fi jahannam wọ́n ní kòtò ńlá kan ni nínú jahannama tasta'idhu min harrihi èyí ni pé gbogbo inú náà jahannama yun àwọn gan sádi ọlọ́run nípa gbígbóná tí kòtò náà gbóná ìpẹ́ kòtò yìí ti gbóná pọ̀ èsì tọ́lọ́run tọ́lọ́run kó gbé sí ọ̀tọ̀ kọ́ wà lọ́tọ̀ láyé ọ̀tọ̀ títí ẹ̀ torí gbígbóná ti ẹ̀ tó ní àwa náà la nínú iná jahannama òun gan wọ́n ni níwélù wallahu alam ọlọ́run bá kí eléyìí ní ìparí súra náà ó náà èyí tí a sọ tó ṣe déédéé tọ́lọ́run ọlọ́run bá kí kó pín wa pọ̀ nínú ládàá rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run bá kí ó foríjìn wa gbogbo tí a sọ nínú Ramadan tá a pè lẹ́sìn ọlọ́run bá kó gbà lẹ́sìn fún wa èyí tá a ṣe àṣìṣe nínú ọlọ́run kó foríjìn wa oríire tí ń bẹ nínú Ramadan ní àwọn ọjọ́ tó kù yìí ọlọ́run kó ṣe wá lólórí ire nú ẹ̀ gbogbo àwọn tí ọlọ́run bá fi àdánwò kan ọlọ́run bá kó yan wọ́n pò nú àdánwò náà ọlọ́run kó fún wọn ládàá àdánwò tó fi kàn wọ́n ẹni tí ò gbádùn ọlọ́run bá kó fún wọn lálàáfíà àwọn tí ara ilẹ̀ lè mọ́ ọlọ́run bá kó ṣe ìrọ̀rùn fún wọn gbogbo ẹnikẹ́ni tó ní bùkátà dáadáa ọlọ́run bá kó bí àbùkátà wa pátápátá Allahu alam tí a bá ní ìbéèrè

ká má gbàgbé pé nínú yàrá Aisha ni wọ́n sin òkú ànábi sallallahu alayhi wa sallam sí ó sì gbénu rẹ̀ kò jáde kú nù ilé náà bákan nínú yàrá nǹkan ni wọ́n sin bàbá rẹ̀ náà sí ó sì wà nù ilé náà kò jáde kú nù ilé náà so ìbéèrè ṣé ń kírun àbí ò nnule nù ilé ọ̀hún ó kúkú ń kírun so pàpà jùlọ ńgbà tí pé ó wà ní alqibla rẹ̀ tí ó máa kọjú sí kírun kò sí aburú nù ẹ̀ so tí a bá lè sin òkú sínú yàrá kí ni ó dé tá à ní lè sin òkú sí agboolé kò sí aburú náà tí ẹ ti ṣe pé wọ́n ní intention àti máa pọ́n òkú nílé níbi tí wọ́n sin sínú ìdínú tó bí sínú ilé torí pé àti máa jọ́sìn fún kò sí aburú kankan nù ẹ̀ wallahu alam. ẹ̀dẹ̀ ìbéèrè mẹ́lẹ̀ kejì ní pé èèyàn kan ló ralẹ̀ so ó wá ní pé ilẹ̀ yẹn ó ti ṣe ju ọdún kan lọ ó dẹ̀ ti ní ó ti tó iye yìí sàfẹ́ kó yọ fún zakat bọ́ ilẹ̀ yẹn nìkan náà ló ní pé kó bóyá ó ní owó kan tó lè fi yọ zaka ṣé ó máa ní láti ta ilẹ̀ yẹn ni àbí báwo ló ṣe máa yọ zaka lórí ilẹ̀ yẹn. ilẹ̀ yẹn sófin ṣe háyà ni ó ń rẹ́ǹtì ẹ̀ ni. kò tí ì kọ́ kò tí ì kọ́lé sí gan ilẹ̀ ní ó kàn ní ilẹ̀. ilẹ̀ ní lásán well almuhim gbogbo ohun tí èèyàn bá ní tí kìí bá ti ṣe pé nǹkan yẹn ó ń mú owó wá fún yàn gbogbo tí kìí bá ti ṣòwò tí ó jẹ́ pé kíní yẹn mú owó wá fún yàn èèyàn ní zakati yọ lórí ẹ̀ eh, ẹni ó nílẹ̀ tó yẹ pé ilẹ̀ yẹn for example yóò tó two million ṣùgbọ́n pé kò ralẹ̀ náà torí àti máa fi tajà àbí àti máa rẹ́ǹtì ẹ̀ tó bá tiẹ̀ wá rẹ́ǹtì ẹ̀ ń tí ń bá mú wá lówó ó ní ọ̀yọ́ zaka kì í sórí ilẹ̀ ní ọ̀yọ́ zaka sí mo rò pé yé wa sọ ń gbà tí èsì pé ó ń rẹ́ǹtì ilẹ̀ ni kò ní yọ zaka lórí ilẹ̀ náà kò sì ra torí àti kíìpù owó ọ̀rà torí àti ṣe nǹkan kan lórí ẹni tọ́lọ́run bá fún un lágbára yóò ṣe nǹkan náà kò ní yọ zaka ilẹ̀ yẹn Allahu alim. Wàhálàkùn sẹ́lẹ̀m. Ìdáàbò mo fẹ́ bèèrè pọ́sìtì ilé tí wọ́n kọ́kọ́ bèèrè nípa òkú sísí sí ilé. Náà. Ó kọ́mọ̀ lọ́dọ̀ wa ní sáyẹ̀ ipe tó kù bá kú ipe wọn máa ń sábà rí kódà òkú yẹn máa ń ní àti bá kú inú ilé mi kẹsì ní àjẹyìn ní fúnfà ọ̀tá tó wá gbọ́ lẹ́nu àwọn àbá kan fi yé wa wípé ah, ah, ipe tó kù bá kú orí itẹ́ ló yẹ kó sì lò kú sí kò ṣe é nìyẹn ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ nínú ìfọ̀sí ẹ̀ sọ wípé ọlọ́run bá fẹ́ràn àwọn wípé nǹkan kan wà ẹgbẹ́ àwọn accept fún òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àwọn yẹn ni pé ìpínlẹ̀ máa pa mi. ṣé èèyàn lè infer from that statement ife tí wọn bá ṣe dáadáa ẹgbẹ́ nǹkan kan wà wọ́n ní ìmọ̀ bóyá wọ́n ní ìsàlẹ̀ gbàgbé wọ́n ní kádàrà wọ́n bá ti ní kọ́fà. ṣé èèyàn lè infer from that statement pé tí dáadáa bá ṣe wá pé punishment yẹn kò ń ṣe tábàdàn la máa rí wípé a ti máa máa rí ìjìyà àìdá tá à ń ṣe yẹn èèyàn lè máa ti rí látara bí gẹ́gẹ́ bí tọ́wọ̀ wá sí pé fọ́ọ̀fà yẹn kò ṣe pé ọlọ́run bá ló ń wá. well uh, àkọ́kọ́ nípa ti uh, ìsìn òkú sí ilé mo rò pé tó bá pé kò tọ́ ṣẹ̀ríà wọn ò ní sin anabi sallam sí àyè tí wọ́n sì sí tá a bá tiẹ̀ ní àrí ẹ̀rí ipe wọ́n ní ibi tí àwọn ànábì bá kú sí ibẹ̀ náà làásí wọ́n sí abubakar alayhi salatu ah, radiyallahu anhu òun èé ṣe ànábì ṣùgbọ́n wọ́n sì sínú ilé torí pé òun ló tọrọ wọ́n sì òun sí ẹ̀gbẹ́ ànábì sallallahu alayhi wa sallam bákan náà umar radiyallahu anhu òun náà kìí ṣe ànábì òun náà lọ tọrọ lọ́dọ̀ aisha ìpé dákùnmọ̀ bẹ́ọ́ tí ń bá kú tán sinmi sí ẹ̀gbẹ́ anabi sallallahu alayhi wa sallam kí mi náà wà pẹ̀lú ọ̀rẹ́ mi abubakar ó sì gbà fún so ìbá pé kò tọ́ ṣẹ̀ríà ni nínú àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam tó wọn lọ́n fún wọn nímọ̀ wọ́n sọ pé àà kò tọ́ so kò sí aburú nú ẹ̀ tí òkú ibi báyìí ni ẹ̀sìn mi sí so torí pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam nínú wọn àti àwọn tàbíìn a rí àwọn tí àwọn náà ṣe wọ̀síyà arú rẹ̀ pé tí ń bá kú o ààyè báyìí ni mo fẹ́ kẹ́ ìsinmi sí orí tẹ́ ọ̀dà kéèyàn gbókùn lọ torí tẹ́ torí pé orí tẹ́ wà ní àsìkò ànábì sallallahu alaihi wasallam náà albaqi ó ti wà lásìkò ànábì sallallahu eh, àwọn tá ń gbélé a lè pé twenty nísìn àwọn bàbá bàbá tí wọ́n ti kú wọ́n ti pé bíi mẹ́wàá bóò ní ilé ọ̀hún ó ṣe wá rí tí gbogbo òkú bá wà ní gbogbo àyèkáyè àwọn ọmọ gan tí wọ́n bá mọ̀ pé bẹ̀rẹ̀ gam lọ́wọ́ àmì ẹ̀yàn ọmọ bà wọ́n lẹ́rù so ó make sense kọ́ ẹ pé a ní orí tẹ́ kọ̀ wá padà náà pé èèyàn tó bá kú gbogbo ẹni ó kú orí tẹ́ náà lágbè lọ ẹni ọba ṣe wò sí ẹgbẹ́ ibi tó ń fẹ́ kóhun kún sí wọn sí ni kò sí aburú náà wallahu alam ṣùgbọ́n etí ẹ sọ̀rọ̀ bá ó ní pé ìbéèrè tí anabi sallam tó béèrè lọ́dọ̀ ọlọ́run pé má jẹ́ kí ọlọ́run má pa àwọn àlòmọ̀ mi run níparun ìparun pátápátá ọlọ́run gbà fún anabi sallam anabi tó bi ọlọ́run pé ọlọ́run má jẹ́ kí àwọn àlòmọ̀ mi wọ́n jẹ́ fìtínà fún ara wọn ànábì ọlọ́run ọ̀gbà fún ànábì sallallahu alayhi wa sallam wípé ara wọn lòun ó máa fi jẹ wọ́n níyà so ìjìyà tọ́lọ́run fi jẹ wọ́n ní ara wọn yìí kọ̀ wá mú ìjìyà àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kú gbogbo ẹni ó bá ṣe dáadáa láyé yóò rí ẹ̀san rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo ẹni tó bá ṣaburú yóò rí ẹ̀san rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pálẹ́ àpèjúwe ohun tó ń ṣẹlẹ̀ lónìí irú fìtínà tọ́lọ́run ọgbà fún ànábì sallallahu alaihi wasallam nù èyí ó wá ṣe jẹ́ tó yẹ pé mùsùlùmí náà ni ó wà máa pa mùsùlùmí tí ó sì lẹ́sìn lòun ṣe gbogbo àwọn mùsùlùmí yòókù kèfèrí ni wọ́n torí ìdí ẹ̀ ní fi ń pa wọ́n torí díẹ̀ náà látún wá fi pọmọ ọmọdé òpó ńlò táwọn náà tá fi pa so wá rí pé fìtínà ńlá lélẹ̀ so ọkọ̀ wá mì ní pé àwọn tá a pa ní àsìkò fìtínà yẹn wọ́n ti bọ́ lọ́wọ́ ìjìyà ọlọ́run ọlọ́run ó bi wọ́n léèrè iṣẹ́ wọn ẹni ó ṣe dáadáa ọlọ́run ó bi wọ́n ẹni ó ṣe èrè ọlọ́run san ẹ̀san fún wọn. so nípa kádàrá tẹ́ béèrè bó ti yẹ pé ẹ fi lọ kádàrá ni ṣùgbọ́n kò sí relationship pẹ̀lú yẹn ṣùgbọ́n gbogbo nǹkan pátá kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni ọlọ́run ọba mà sí kó tó ṣẹlẹ̀ débi pé wọ́n ní ewé kan ò lè bọ́ lórí igi àfi kó ọlọ́run ọba mọ nípa ewé tó bọ́lẹ̀ lórí igi yẹn ká tó wá ní àwọn ẹlẹ́mìí àwọn èèyàn tọ́lọ́run ọba pọ́nlé so eléyìí fi hàn pé gbogbo nǹkan pátá tí ń bá ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé yálà ó ṣẹlẹ̀ sí èèyàn kan ṣoṣo ni àbí ó ṣẹlẹ̀ sí ìjọ ni àbí gbogbo òru náà ló tiẹ̀ ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ni lóòótọ́ lóòótọ́ là fọwọ́ fà wà ọlọ́run sì ṣe àlàyé rẹ̀ lórí páàrin pé ẹ̀yin lẹ fọwọ́ ara yín fà gbogbo nǹkan tí wọ́n bá ṣẹlẹ̀ ọ̀pọ̀ rẹ̀ ọwọ́ yín lẹ fi fà so ṣùgbọ́n eléyàn á lè ní pé ọlọ́run ọba kọ́ ló ṣe ọlọ́run ló dá wa òun ló sì dá iṣẹ́ tà ń ṣe so kò mí ni pé ọlọ́run ọba kọ́ ló ṣe ṣùgbọ́n ohun tí ọlọ́run mú kúrò ó ní àwíjàre a ní àwíjàre níwájú ọlọ́run sí ń tá a ṣe ipe àà àmọ́ la fi ṣe àbí kí ni tá a fẹ́ sọ fọlọ́run torí àmọ́yún ọlọ́run jíṣẹ́ torí àgbàgbé ọlọ́run fún ní ọlọ́run fún òjíṣẹ́ lákọọ́lẹ̀ tó gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ń wá síwájú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run rán wọn pẹ̀lú àkọọ́lẹ̀ wọ́n sì mú wa lódidi tálọ́kọ́ àmà ṣùgbọ́n kọ́mọ̀ fi jẹ́ pé wọ́n ní àwíjàre kan wájú ọlọ́run òjíṣẹ́ ni ohun tó mú wá ni ṣùgbọ́n ọlọ́run rán anabi muhammad sallallahu alaihi wasallam, sallam kò mú iṣẹ́ tiẹ̀ wá lódidi ọ̀ràn màláìka wọ́n sì mú wá ní gbogbo ògbà bí wọ́n ti mú wá náà ń kọ́ọ́lẹ̀ ìbáyé pé wọn ọ̀kọ́ọ̀lẹ̀ ní irú àwa yìí àbáláwíjàre sí wa lọ́dọ̀ ọlọ́run pé àwọn òkúkú gbọ́ nǹkan kan nípa ànábì tán rán a sì wá láàgbọ́ ṣe bí kùránì níwájú wa tán kà fún wa yìí so ìdínú ààlẹ́ fi kádàrá ká fi ṣe ihtijaj àmì ká fi ṣe àwíjàre níwájú ọlọ́run torí pé ọlọ́run dá wa ó fún wa lọ́pọlọ ó sì fi mọ̀ wá ọ̀nà méjì eléèlé tó eléèlé tí ò ẹnikẹ́ni tó bá tọ èyí tí òun fúnra rẹ̀ lọ́fara rẹ̀ yàn kì í sọ ọlọ́run ló tú láàsì rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ pé ọ̀nà tí ó tọ̀nù ọlọ́run ti mà nínú ìmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ọlọ́run sì ti kádàrá rẹ̀ tó a lè pé torí torí dé ọlọ́run ọba ni ó sọ sí náà àwọn àwọn sàábì anabi sàlọ sálà àpákan nù wọn náà ronú bẹ́ẹ̀ ìpè kí làwọn ń ṣiṣẹ́ fún nígbà tó yẹ pé ọlọ́run ti dá wa ó sì ti dọ́mọ náà ó ti dá ọmọ àlìjẹ́nà anabi sàlọ ni ẹ ṣiṣẹ́ ẹnikẹ́ni nínú yín ọlọ́run fi rọ̀ ọlọ́run yóò fi rọ̀ lọ́rùn ìtọ́lọ̀ ń da fún ẹlòmíì bó ti wùlẹ̀ orí kódà lẹ́nu ọ̀gbọ́n tẹ́ bá ní ó ṣe nǹkan kan tó já burú kò ní lè ṣe so ṣùgbọ́n ẹlòmíì wọn ò tí láàsì rẹ̀ náà ní í ṣe ìtọ́lọ́run ọ̀fẹ́ ẹnìkan kan ò tí láàsì rẹ̀ fúnra rẹ̀ ló ṣe so ọlọ́run fi gbogbo iṣẹ́ tọ́lọ̀ ń dá wa torí rẹ̀ ó fi rọ̀ wá lọ́rùn ó kálukú ọmọ sí ti ọlọ́run ọba dá wa pẹ̀lú ẹ̀ so èyí náà kò máa kò tún nídìí kò tún mì ní pé àní ṣàdúrà mọ́ ọmọ mi sí ọ̀tọ̀ ojú ọ̀nà tó dáa kò mí di pé ọgbọ́yá ìtọ́lọ̀ dáa fún nǹka kú wá fílẹ̀ látò máa ra ọ́sọ́ ọlọ́run bá mi tọ́ sọ́nà ọlọ́run bá ọ̀nà ìjọsìn lóríṣiríṣi ó ní ọlọ́run fún wa láti máa jọ́sìn so bọ́lọ̀n bọ́lọ̀ ọba wa gbàdúrà wa lórí ọmọ náà bọ́lọ̀ ti kọ́ pé yóò wà láti ilẹ̀ náà nìyẹn so èyí náà kò ní mí ni pé àní ṣe àdúà ipe kọ́lọ̀ ọba wa tọ́ ọmọ wa sí ojú ọ̀nà wallahu alim so ìdí nu tá fi sọ ní níbi ìdánilẹ́kọ̀ọ́ tá ṣe ní nínú suratu Qaf nípa ọ̀rọ̀ kádàrá ipe ó ní topic tó wà very very critical tó wà critical jù ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ àgbọ́yé ẹ̀ ìdínú ta fi ní àwọn kan tó ń pè ní kọ̀lẹ̀ríyà tó yẹ pé wọ́n ní gbogbo wa pátákódà fìràúnà náà mùsùlùmí lòun náà torí pé ọlọ́run ló dá ọlọ́run ló ní kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe kádàrà sọ ọlọ́run ti kádàrà rẹ̀ pé tí ó ṣe nù èyí ṣe táwa ti kọ̀gbà fọlọ́run so ìdínú tọ́pọ̀lọpọ̀ fi ṣìnà lórí ọ̀rọ̀ kádàrà ọlọ́run bá kó sọ wa nù ẹ̀ náà alexandra. ẹjọ téèyàn bá fẹ́ ṣinu àdúrà ìṣinu tó yẹ kéèyàn sọ ṣé téèyàn bá fẹ́ téèyàn bá ṣinu tán ló yẹ kéèyàn sọ ní àbí kéèyàn tó ṣinu. kéèyàn tó ṣinu ni ó ṣe and then àǹfààní wà yàtọ̀ sí eléyìí gan kó tó di pé a ṣinu fún ẹni tí ọlọ́run bá ní kọ́rọ̀ lọ́rùn yálà àwẹ̀ rọmọdán ni àbí àwẹ̀ tẹ̀mẹ́tò ni gbogbo ìgbà tí a bá fẹ́ sínú tí a bá ní àǹfààní àti wà lórí àlùwàlá síwájú kún tó pẹ̀rún ká jókòó ká kọjú sí alqibla ká máa bẹ ọlọ́run gbogbo nǹkan tó bá wù wá ọlọ́run ní àdúrà aláwẹ̀ òun ò ní dá padà òun ọgbà so síwájú kó tó sínú kó gba àdúrà náà tó dáa ni so èyí ó tó wá yàtọ̀ sí àdúrà ìsínú torílẹ̀ àdúà ni àdúà àdúà olùmẹ́sẹ̀lá kí yíò máa bí ọlọ́run ọba ní nǹkan tó wù lọ́kàn rẹ̀ torí oore ààwẹ̀ tó gbà yín ọlọ́run ọba ó ṣe fún so ilé náà àǹfààní ni tí ó tó dá ká máa ṣe ọlọ́run kó gbàdúrà wa. orí program kan ni bí ẹnìkan kò ṣàlàyé pé àdúrà tí yóò yẹ kéèyàn ṣe téèyàn bá fẹ́ ṣe wọn pé tí ètò mú wá ní ìzàlábàzọmọ ò pé téèyàn bá wo mímì ìrìnàjò àyè pé ó mì pé òǹgbẹ ti lọ pé the right time tó yẹ kéèyàn ṣe ni téèyàn bá ṣe nù kó jẹ́ kéèyàn tó ṣe nù ó ṣe tẹ̀lé first time. well òun tẹ̀lé translation ni and then irú àwọn kíní yẹn yẹn wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé irú àwọn translation báyẹn kódà ètò wọn ni allahumma laka sumtu. وعلى رزقك أفطرت فتقبل منا لك صمت ونمو باوفن وعلى رزقك أفطرت pẹ̀lú arziki rẹ̀ ni mo fi ń sínú so èyàn náà ẹlòmíì tún lè sí pé à ah, nígbàtí a bá sínú tán lásẹ̀sẹ̀ wá gba àdúrà yẹn rárá torí pé àdúrà pé a fẹ́ túnu ni kìí ṣe pé àdúrà pé mo túnu tán so ohun tá a mà ní pé síwájú ká tó túnu o ni wọ́n ń gba àdúrà yẹn wallahu alam. mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ní kí oníkálukú ló yẹ kó yọ zakatu fitr fúnra rẹ̀ àyàfi tí kò bá lágbára fẹ́ kó bóyá kò tiẹ̀ lè ra nǹkan tó tó òṣùwọ̀n zakatu fitr tó yẹ kó fún èèyàn then the second thing ni pé ìgbà míì a máa ń rí i pé nǹkan tá a máa fún yàn ní zakat fi fitiri kò ṣe nǹkan tó ń ṣe àwọn tó wà láwùjọ yẹn láǹfààní àmọ́ dẹ̀ ní nǹkan tó yẹ kó tó ṣe wọ́n láǹfààní lẹ́ka fún wọn bí àwọn ìjọ àwọn society kan á rí i pé dáwà tá a máa fún wọn wọn ní wọn ń jẹ bóyá jéró ni wọn ń jẹ nǹkan tó prevalence ní environment ẹni pé rice and most of us a máa ń sá kúrò níbi àti fún wọn rice tó rún wọn so mo fẹ́ kẹ́ bá a ṣàlàyé dẹ̀ nípa. ẹ̀yìn náà àkọ́kọ́ nípa ohun tí ẹ ṣe ìtọ́ka sí ni zakatul fitr tó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí pé kó yọ wípé èèyàn fúnra rẹ̀ ni naam èèyàn fúnra rẹ̀ ni ó yọ zakatul fitr tó bá pé oúnjẹ fúnra rẹ̀ ni zakatul fitr yìí wọ́n ní àtọmọdé àtàgbà ó ní wọ́n yọ zakatul fitr kódà ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí yọ yọ zakatul fitr bóòlù ti fẹ́ yọ pẹ̀lú fúnra rẹ̀ a ó rí pé kò rọrùn ipe ipe gbogbo ẹnikẹ́ni ni ó yọ zakatul fitr fún ara rẹ̀ ìdínú tó fi jẹ́ pé orí ẹni tó nílé orí rẹ̀ ni zakatul fitr wà gbogbo ẹni tí ń jẹ fún yàn òun náà ni ó jẹ́ ọ̀ràn yàn fún kó yọ zakatul fitr fún ẹni tó ń jẹ fún torí pé èèyàn ní máa fún yàn ló ń jẹ tí kìí bá ṣe pé ń tá ń fún yàn ò ní agbára àti wá yálà ọmọdé ni àbí ìyàwó ilé ni gbogbo orú àwọn yẹn ó ní àwọn tí a yọ zakatul fitr so ẹlòmíì ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kó yọ zakatul fitr torí pé òun ló ń jẹ fúnra rẹ̀ ẹlòmíì òun kọ́ lọ́dọ̀ràn yẹn lórí rẹ̀ kó yọ zakatul fún torí pé òun ò jẹ fúnra rẹ̀ bó ti fẹ́ yọ ẹni tí ò lè wó oúnjẹ fúnra rẹ̀ bó ti fẹ́ yọ zakatul fitr so ìdí nu tó fi jẹ́ pé baálé òun ni ó yọ Zakati fitr fún àwọn ará ilé rẹ̀ àtàwọn ọmọdé àti àgbà àti àwọn ìyàwó tó ní ṣùgbọ́n ìyàn wa mí ni pé nígbàtí a bá fẹ́ yọ kíní yẹn kò lè sí ìrànlọ́wọ́ láàrin ọkọ láyà bóyá e, wíwá ti ọkọ ò tó ìyàwó sì ran ọkọ rẹ̀ lọ́wọ́ níbi àwọn responsibilities ilé òyìn omi ni pé wọn ò ní ran la wọn lórí pé ká yọ zakatil fitr yẹn so bẹ́ẹ̀ ṣe rí nìyẹn nípa ohun tá yọ lóòótọ́ lóòótọ́ ní táwọn àfa àsọ náà nù àwọn náà la gbọ́ àgbọ́fàya torí pé kí ni àwọn àdíìsì tó ń wá ó ń wá lórí ohun tí wọ́n ń jẹ lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni ohun tí wọ́n ń lò bíi dẹ́bínú bí àwọn nǹkan táwọn náà ń lò ní ló ń jẹ lọ́dọ̀ wọn òun ló ń wá torí gbogbo nǹkan téèyàn ọba jẹ kò ní ṣe ẹ̀yìn kìíní yẹn so kọ̀wámì ni pé irú tí wọ́n ń yọ lásìkò wọn làwa náà yọ ní àsìkò tiwa òun kálukú pẹ̀lú oúnjẹ ìlú wọn tá a bá wá dèlú tí ò tiẹ̀ wá sí dáwà nìbọ̀kọ́ tí wọ́n èlò dáwà àwọn èlò àgbàdo àwọn ètì ẹ̀ lò ọ̀tọ̀ ní táwọn ń lò so gbogbo nǹkan táwọn èèyàn bá máa jẹyun òun náà láfi ṣe láfi yọ zakat bet bet ọ̀pọ̀ ọgbà ó fi hàn pé nǹkan ọ̀gbìn ó ní a fi yọ zakat kí pé pé oúnjẹ tá a ti sè already nǹkan ọ̀gbìn bíi irú ráìsì náà àti uh, wíf àtún oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń jẹ so in táwọn èèyàn ń jẹ ń lù ń ló dọ́ ká fi ṣe zakatul fitr so tá a bá yọ ráìsì ń ló dáa jù torí pé in táwọn èèyàn ń jẹ jù ní lásìkò òdùnnú so tẹ bá dé lásì lọ́jọ́ lásì ní ọjọ́ ọdún hikima zakatul fitr ó ní pé ẹni tí ò ní kó náà ó lè wà nínú ìdùnnú lọ́jọ́ ọdún náà torí pé òun ò ní tí ó jẹ ńlé so gbogbo àwọn èèyàn ni wọ́n ń jẹun tí wọ́n ń dunnú pé àwọn túnú àwẹ̀ òun ò sì ní tí ó jẹ kóun náà so ń gbà tí gbogbo àwọn èèyàn bá ń jẹ ráìsì tóun bá ń lọ jẹ ni ó ti rí so in táwọn èèyàn ń jẹ ń lù òun ló tọ́dù kéèyàn zakat al-fitr tó ń ti bẹ́ẹ̀ náà kọ̀ ní ẹni tó yọ àgbàdo òun náà ò ṣe zakatul fitr torí pé èèyàn ń yọ nǹkan gẹ́gẹ́ bí agbára rẹ̀ ni torí pé ẹlòmíì òun náà lówó ráìsì lọ́wọ́ bóyá ń lè rẹ̀ gan bóyá lòun náà tipátipá ni ó fi jẹ ráìsì ọ̀hún so tóun bá yọ dáwà bí àgbàdo kò sí aburú nù ẹ̀ so bó ti rí nìyẹn. Wa alaikum ah rárá oúnjẹ là fi ṣe zakatul fitr tẹ́ bá fi owó lé ipe ẹ fi ṣe àlékún ìrọ̀rùn fún ẹni tẹ́ fún torí pé ńgbàta ní ráìsì ní ká fún yẹn abu ráìsì múbù àwa bíi mẹ́rin àwa la yọ zakatul fitr abu ráìsì bíi múbù mẹ́jọ fẹ́ntì a fún ṣé yọ jẹ ráìsì ní tútù ni bóyá kò sì ní tí ó fi ra ohun tí ó fi ṣe ráìsì ọ̀hún so tá a bá wá fún lówó kún kò sí aburú náà ṣùgbọ́n tó wáyé pé kọ́ wá jẹ́ pé owó ni ipò ntí ayọ ẹ̀yìn òun làwọn àfààní àà ẹ̀ ní fi owó yọ zakatul fete, torí pé naam. bẹ́ẹ̀ ni kò sédè tọ́lọ́run ọba ọ̀gbọ́ téèyàn bá ti mọ ìtumẹ̀ rẹ̀ táwọn afá ṣàlàyé bó ni ìtumẹ̀ èèyàn lọ sí ilé ṣe ní èdè tí ó gbọ́ kò sí èdè tọ́lọ́wọ̀n ọba ọ̀gbọ́ ṣùgbọ́n tó dáa jù náà ni tí a bá lè ṣe ká ṣe ní èdè lárúbáwá bó ti wá lọ́dọ̀ láti àwọn ànábì muhammad sallallahu alayhi wa sallam tí a bá wá mà kò sí aburú ká sọ pẹ̀lú èdè tá à ń gbọ́ wallahu alam. ẹ bá wa sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ lọ sí ìdí. Nà. Àwọn àdá àwọn ẹ̀kọ́ tó ń ṣe máa lọ sí ìdí. Tàbá lọ ní tàbá Eid òun náà wà nù ohun tí ẹ̀sìn Islam tó ṣe ní mashru' ìdùnnú ní ọjọ́ tá a túnu àbí ìdùnnú lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ hajj tán lílọ sí eid ó wà nù adab ká wẹ̀ ká tó lọ ó wà nù adab ká wọṣọ tó dáa kò pa dandan tuntun tí a bá rí tuntun náà alhamdulillah fa ni'ma hiya èyí tó bá dáa nínú àwọn aṣọ wa ká wọ̀ pé ó ṣe déédéé sharia islam ká se ṣe àṣejù láti fi ẹ̀sọ́ hàn àwọn ọkùnrin ó wà nù súnà kún fi tùràrí obìnrin kò sí nù súnà káwọn jáde pẹ̀lú tùràrí nígbà tí wọ́n bá ń lọ èyí tó dáa jù onìkan rìn lọ torí gbogbo títẹ̀ tí wọ́n ba ń tẹ̀ ọlọ́wọ́n bá wọn kọ ládàá fún wọn kò wá sí aburú gun nǹkan téèyàn gùn lẹ́ṣin ní kẹ́tẹ́kẹ́tẹ́ ní kẹ̀kẹ́ ní machine ní mọ́tò kò sí aburú nù ẹ̀ so nígbà tí wọ́n bá nà wọn ò ní máa ṣe àròyé lásán wọ́n máa ṣe àdíkìr léètọ́ pé kábàrà ni allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd allahu akbar kafir ọ̀tẹ́yìn bá tún ní agbára rẹ̀ yóò tún fi kún un so àwọn adhkar tí wọ́n máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ pátá kábàrà ni àti ẹ̀yìn fún ọlọ́run ọba ṣíṣe lọ àti ṣíṣe bọ̀ so àwọn afáàmì wọ́n ní èyí tó dáa jù ní kí wọ́n gbóhùn sókè torí pé àwọn sàábẹ́ anẹ́bísà ọ̀sọ́lám wọ́n máa ń gbóhùn sókè àti ṣe ṣùgbọ́n ìntàmà ni pé gbogbo oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan àdìkà obìnrin àwọn kì í gbé ohùn sókè ṣe àwọn ọmọdé àti àgbàlagbà ó tọ́ fáwọn náà pé wọ́n gbé wọn sókè sí tí wọ́n bá sì ń ṣe ní jẹ́jẹ́ náà kò sí aburú nú ẹ̀ so ẹni ọba rìn àbẹ́ ẹni ọba gun kẹ̀kẹ́ wọ́n ní ọ̀nà tó gbà lọ òun kọ́ ni a fẹ́ kí ó gbàbọ̀ torí pé ó wà nínú hikma ká fi ọ̀pọ̀ mùsùlùmí hàn ní ọjọ́ náà torí pé káwọn tá à ń jọ ń gbé tí wọn kì í ṣe mùsùlùmí káwọn náà rí i pé ah, àwọn mùsùlùmí pọ̀ so tó bá jẹ́ pé ọ̀nà kan ni gbogbo wa gbà ń bẹ̀ la ọ̀nà kan la gbà lọ ọ̀nà kan la gbà bọ̀ àwọn tí wọ́n kàn wà ní ọ̀nà yẹn náà ni wọ́n rí wa àwọn tí wọ́n wà níbo mi ò lè rí wa kódà wọn ò ní mọ̀ pé wọ́n ń sọdún lù so wọ́n ní ọ̀nà tí a bá gbà lọ tó bá tọ́ tí ó bá rọrùn ká gba ọ̀nà míì padà wálé gẹ́gẹ́ bí anabi sallam bó ti ṣe nígbà tí a bá dé eid a kì í yan kò sí náfìlà míì torí pé irun tá a fẹ́ kí òun náà náfìlà ni so àwọn obìnrin tí wọ́n lọ tí àwọn ò nírun àwọn ò ní dúró níbi tí wọ́n ti ń kírun àwọn ò dúró lẹ́yìn wọ́n mọ àwọn náà kò sí aburú láti ṣe àdìkàr torí pé wọn ò sí wọn lọ́wọ́ àti ṣe àdìkàr tí ó pọ̀ gẹ́gẹ́ bí irú àdìkàr tá a máa ń ṣe lọ tá a máa ń ṣe bẹ̀yẹn so lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán ó wà nù súnà ká dúró gbọ́ khutba imam torí pé ìsítí ni tó yẹ pé kò sẹ́ni tó tó fi ìsítí yẹn lẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam yìí ṣe tánàbí ọmọ sọ̀rọ̀ téèyàn wà nílé lòun lọ èèyàn gbọ́dọ̀ lọlé èèyàn láti dúró gbọ́ ìsítí ànábì sallallahu bákan náà ni èyí náà èyí ó gbọ́ ìsítí imam àwọn imam wọ́n sọ̀rọ̀ lórí tí ọba jọ mọ́ àsìkò tí wọ́n wà kọ̀pá dandan kọ́ jẹ́ pé wọ́n sọ̀rọ̀ lórí àwẹ̀ lásán torí pé àwẹ̀ ti lọ kò sì padà náà kọ́ pé orí zakatul fitr wọn sọ torí pé ẹni tí ó yọ zakatul fitr ó ti yọ so ohun tí àwọn èèyàn bá wà nù rẹ̀ irú àwọn ahwal àwọn àṣesí àwọn èèyàn lásìkò náà ó ní imam yóò sọ̀rọ̀ lé lórí so ó sì ó dáa kí á ká gbọ́ ọ̀rọ̀ imam lẹ́yìn ìgbà náà látẹ̀sẹ̀ wá yíra padà láti máa padà bọ̀ wálé gbogbo orun tí a sọ nígbà tá ń lọ òun náà láàsọ nígbà tá ń bọ̀ so àwọn yìí ni ṣókí kò wá sínú fíkra mi ni ó yẹ káyẹ pé a ṣe kásípọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ Allahu alim naam wa alaykum salaam wọ́n ní ṣé ẹni tí ò tí ò lọ́kọ náà ṣé òun náà lẹ́tọ̀ọ́ sí. bẹ́ẹ̀ ni àwọn ọmọge àti adélébọ̀ gbogbo wọn pátá àwọn náà máa lọ sí rídì. àti ẹni tí ọkọ ti kú náà zakatul fitr ah, ẹlòmíì kò lọ́kọ ó sì lówó so èsè tí ò ní yọ zakatul fitr so gbogbo ẹnikẹ́ni tí ó bá ní agbára àti yọ òun náà ni ó yọ nígbà tí ò lọ́kọ yẹn òun ní jẹ fúnra rẹ̀ ọ̀nà tí ń gbà jẹ fúnra yẹn tó bá tó débi pé yóò lè yọ zakatul fitr nto dáa jù ní kó yọ òun náà ó ti di ọ̀ràn yẹn lé lórí kó zakatul fitr fúnra rẹ̀ wa alaikum salam tẹ́yàn bá wá lálejò tó tó wá fún gbà díẹ̀ tó wà lọ́dọ̀ èèyàn tí àdẹ̀fẹ́ yan zakatu ìṣẹ̀lẹ̀ yan yọ fún àlejò yẹn wọ́n lè máa yọ fún àlejò náà nílé ibi tó ti wá. àná ah, tó wá pé ẹni tó wà lọ́dọ̀ èèyàn ibi tó ti wá wọ́n yọ fún kò sẹ̀ ní ìdíkẹ́yìn tún yọ fún un torí pé àwọn tí ó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí wọn àwọn náà ni bí ọkọ wọn àbí ẹni tó jẹ́ bí ẹni tí wọ́n ń gbé ọ̀dọ̀ rẹ̀ so àwọn ni ó yẹ kó yọ ṣùgbọ́n ẹni tó bá yàn lálejò pa dandan lórí èèyàn pé èèyàn lèèyàn máa yọ zakatul fitri fún ẹ̀yìn náà. Assalamu alaikum. ẹ dákun nípa ìgbà míì wà bóyá téèyàn bá wà lórí ìrìn so ìgbà míì lè wà tí itọ́ kan lè wá bóyá bí ọkàn rírìn àbí nǹkan so àwọn kan ní instead téèyàn ò fi tú wípé etí aṣọ yẹn kéèyàn kéèyàn tú safety aṣọ àbí iṣẹ́ téèyàn fi kalẹ̀ sí kéèyàn fi kéèyàn fi kí nǹkan pé kéèyàn tú sí etí aṣọ kéèyàn ta ní kókó. well uh, ibi tí ọ̀rọ̀ yẹn ti wá nípa mọ́sálásí ni kì í ṣe ilé nípa mọ́sálásí nítorí àti sọ mọ́sálásí ní fún ìdọ̀tí wọ́n ní jọ́ka nabi sallallahu alayhi wa sallam orí kẹlẹ̀bẹ̀ tẹ́nìkan ha kárántí pé mọ́sálásí lásìkò ànábì sallallahu alayhi wa sallam kìí ṣe pé wọ́n ṣe símẹ́ǹtì yẹ̀pẹ̀ náà ni so wọn ò sì tẹ́ní bẹ́ẹ̀ ni wọn ò tẹ́ rọ́ọ̀gì so mọ́sálásí èyí táwa ń ṣe lónìí òǹgan ló fi ló fi dáa jù ká sọ gbogbo orú àwọn nǹkan báwọn ṣùgbọ́n ti yẹ̀pẹ̀ wọ́n nígbà tí ànábì sallallahu tó rí kẹ́lẹ̀bẹ̀ tí wọ́n ha ó dìde ó lọ fi yẹ̀pẹ̀ bò mọ́lẹ̀ ó rí mi lára àgànná tó ti gbẹ ó dìde ó ha ló wá ń sọ fún wọn pé èé ṣe tẹ́yìn ọmọ tẹ́ máa fi irú àwọn nǹkan báyìí sí mọ́síláṣí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe irú àwọn nǹkan báyìí kò gbọ́dọ̀ sí mọ́síláṣí ṣùgbọ́n nígbà tí èèyàn wà nínú ìrun èyàn ò sì nítorí irun kó fi pé òun fẹ́ ha kelebe lẹ̀ kí ni nù un nígbà tí èsè nàjásà so ń bo lèyàn wà ta sí sínú orí rọ́ọ̀gì tí wọ́n tẹ́ nu ewo lèyàn wọn lèyàn ó tu sí lọ́rọ̀rùn jù ṣé bá sọ àáfọ̀ kí ni kẹ̀lẹ̀bẹ́ ṣé ti jáde ojú nìkan olóhun tí máa ń kóyàn kì í ṣe pé ni kì í sì ṣe ẹ̀gbin so fi sínú aṣọ tá a gbó ń bọ̀ bá ni. àágbọ̀ tí ó sì kò sí ọ̀rọ̀ pé bọ́yá àìní ẹ̀ so kéèyàn lè pa ìwọ̀ masilasi má èèyàn gbọ́dọ̀ túrú nǹkan báyẹn sínú masilasi ẹni tí wọ́n ń kírun nù yàrá òun ló mọ̀ kó tu nù yàrá ẹ̀ kó tu sára èyí so òun náà ni ó tọ́jú rẹ̀ kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n ohun tí ó dájú ni pé èèyàn ò ní jáde kúrò lórí irun torí pé ó fẹ́ àbí ó fẹ́ so òun náà ni ó wà tó bá ní handkerchief ní àmà híyà kó tú sínú handkerchief ẹ̀ tí ó bá wá ní tó wá gbé ìjáàbù tó wọ̀ ní ní pọ́nlé tí ó fẹ́ kó tú kẹlẹ̀bẹ̀ sí kó tú nu yàrá rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ òsì wọ́n ní kó má tú ságbẹ́ ọ̀tún òsì ni ó tú sí tó ń gbọ́ bá tí tó bá kírun tán òun náà lọ́mọ bí ó ṣe ṣe bí ó kò sí ọ̀nà nínú ẹ̀wọ̀n náà wọ́n àlẹ̀ sẹ́rẹ̀. well wallahu alam mi ò rò pé bóyá ohun tó tọ́ ni kéèyàn ó jẹ gbèsè láti ṣe irú nǹkan báyẹn ṣùgbọ́n àwọn àfáà mi wọ́n ní kò sáburú nú ẹ̀ tó yẹ pé ó ní owó lọ́wọ́ ṣùgbọ́n owó òun ò tí ì dọ́wọ́ rẹ̀ ni kì í ṣe pé kò ní ni ò tí ì dọ́wọ́ so kò sí aburú tó bá lè yáwó ṣe ńgbà tó ń tó máa ń pé òun ju agbára ẹ̀ lọ so kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n ẹni tí ò ní pẹ́ẹ̀pẹ́ tí ń rẹra jẹun kí ló fẹ́ jẹ gbèsè fún ó ti bọ́ lórí rẹ̀ ń tiẹ̀ torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni téèyàn bá lè ṣe nìyẹn lọ́lọ́run fi lọ́lọ́run gbé káyàn lórí so ọlọ́run sì ní fattaqullaha mastata'tum so kò sí aburú nù ẹni tí ò ní zakatul fitr ó ti bọ́ lórí ẹ̀ nìyẹn. Allahu alam. Wa alaikum salam. Arábìnrin bọ́dá máa ń bèèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àwọn iṣẹ́ olóore gan-an tí àwọn ìṣèta fìdí wà jù. Kọ́ máa kírun. Kò sí iṣẹ́ rere tó ju ìrun tọ́lọ̀ ń pa lọ́rùn àyàn wa lórí lọ. Kọ́ máa gbààwẹ̀ tí oṣù Ramadan tó bá dé tó bá lówó kó yọ zaka tó bá lówó tó lálàáfíà tọ́nà àti lọ maka bá sì bá sì rọrùn kó lọ sí maka eléyìí ó ní àwọn iṣẹ́ tó ga jù téèyàn máa fi rí aljanna wọ́n bi arákùnrin kan wá bi anabi sallallahu alayhi wa sallam léèrè nípa kí ni tí ọlọ́run ti ẹ̀ ṣe lọ́ranyàn lé wa lórí o anabi ní gbààwẹ̀ yọ zaka anabi ni kírun gbààwẹ̀ lọ sí àjì tí ọba ní agbára ó ní kí ló tún bẹ ó ní àyàfi tó bá ṣe tàtàwù rí lẹ́yìn eléyìí kò sí mọ́ ní òsì mọ́ ní òní lékún ọwọ́ tí ń náà nù wọ́n nígbà tó sẹ́rí tí ń lọ anabi ni aflaha in sadaqa ẹni pé ti ire tó bá yẹ kó tí ó dínkù nǹkan kan kù tí ó sì lékún pẹ̀lú ìmánì rẹ̀ tó bá ilé dó lórí ọ̀rọ̀ tí ọ̀wọ́ tí ọlọ́run ṣe ní ọ̀ràn àyàn lé lórí aflaha èyí ni pé ó ti sórí ire èyí ni pé yóò wọ aljanna so kò wá mì ní pé ọwọ́ èèyàn nìkan lèèyàn ní ọmọ ṣe tọ́lọ́n bá tí ìrọ̀rùn bá wà fún yàn tó lè ṣe àwọn èèyàn alhamdulillah ṣùgbọ́n mélòó làwọn tá à ń ṣe tá à ń ṣe àṣìṣe nú ẹ̀ so àwọn àṣìṣe tá à ń ṣe yẹn á nídìí nǹkan kan tí ó ti mọ tí ó máa gbé àṣìṣe yẹn tí ó tí ó máa rọ́pò rẹ̀ ìdínú tó fi jẹ́ pé a nídìí àti ṣe àwọn iṣẹ́ rere míì àwọn ètò tó ga jù nínú iṣẹ́ rere òun náà ni ìṣe dáadáa pẹ̀lú òbí ìtọ́jú òbí tó ń bẹ lọ́wọ́ èèyàn bàbá àbí màmá kéèyàn pa àṣẹ wọn mú tí ó ti lòdì sí àṣẹ ọlọ́run ọba òun náà wà nínú iṣẹ́ rere téèyàn wọ àlìjánà fún bákan náà ìtọ́jú ọmọ òrukàn ó wà nù sẹ́ẹ̀rẹ́ téèyàn lè wọ àlìjánà sí àwọn oríṣiríṣi àwọn iṣẹ́ téèyàn fi tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam bíi ààwẹ̀ gbígbà ní tàtọ́wùrì bíi kìyàmù lẹ́yìn gbogbo àwọn iṣẹ́ báyẹn iṣẹ́ tó dáa ni tí èyàn ó sì rí ojú rere ọlọ́run lójú ọgbẹ́ alkiyama ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù náà ni ohun tí ọlọ́run ọba tó ṣe lọ́rọ̀ ẹ̀yàn lè wà lórí ṣùgbọ́n lẹ́yìn ìyún ó di dandan kéèyàn ò jìnà sí pátá gbogbo ohun tí ọlọ́run ọba kọ̀ lẹ́sẹ̀ kéèyàn ò jìnà sí torí pé pẹ̀lú sẹ́yìn ẹsẹ̀ ó lè múyàn lùgbà ọlọ́run ọba mélòó lọ́rọ̀ téèyàn sọ téèyàn ò kákún tó yẹ pé ọ̀rọ̀ yẹn ó tóbi lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé òun gan ni ó mú kí èèyàn lọ́nu ìsàlẹ̀ ìsàlẹ̀ nù náà tó ó di dandan kéèyàn sọ gbogbo àwọn nǹkan tí ọlọ́run kọ̀ fún wa àwọn èyí tí ọlọ́run ní ká wa èyí ní ká má òun ó di dandan kéèyàn kó jìnà sí ọlọ́run bá kó fi ẹ̀sìn wọ́n a dùn ó báyìí ọlọ́run bá kí wa. oṣù Ramadan mi tí ọlọ́run bá ní àní rí Ramadan mi ni wa ọlọ́run bá kọjá ká ní husnul khatima ẹni pé ìgbẹ̀yìn rere ọlọ́run kó ṣe fún wa assalamu alaikum wa rahmatullah.